ẹnu pé kó lè panu mọ́. ni ọmọ ẹ̀ ń ké adẹ́kọ̀ọ́ ìwọ ọlọ́wọ́ bá yàn yẹn fún ó mọ̀ pé ni kí kéèyàn darun mójú now ọpọlọ́wọ́n bá dé yìí ẹ ní gbọ́mọ yìí bá máa gbé ẹ tún máa mọ́ra ni gbogbo àwọn ẹ̀bùn yìí ọlọ́wọ́n bá dáa torí nǹkan tó mọ̀ pé òun fẹ́ fún yín níṣẹ́ ni àwa wá recognize ẹ̀ àwa ni torí ẹ̀ tí wọ́n bá yára arábìnrin yìí náà la rò pé ọmọ yìí lè gbé lọ́dọ̀ ẹ̀ tó máa dàgbà nírú dàgbà tá a fẹ́ kí mùsùlùmí ó dàgbà sọ́wọ́ ọ̀yà ọmọ tó bá close mọ́ yẹ ẹ̀ àwọn psychology tí wọ́n sọ ọ̀rọ̀ pé wọ́n gba islam kan wọ́n gba islam kọ́kọ́ wọ́n láwọn ṣàkíyèsí pé ọmọ tọkùnrin bá dátọ́ wọ́n máa ń dájú ó dẹ̀ lẹ́sìn kò dájú ó likely kò dájú torí pé ọkùnrin by his nature gan ọ̀dájú ni àfi tí wọ́n bá fi payá ọlọ́run bá sílẹ̀ mi nípa ayé ẹ̀dùn lọ́n pàtẹ àwa wà lẹ́mìí ẹ̀ náà àwọn ọ̀dájú kan ọ̀dẹ́ tí àdámọ́ ni lọ́kùnrin ò bá tún ní kù dáa ó ti yé sìn náà stéèjì tó ti máa wá wúlò kò tí ì dé ṣùgbọ́n pàtó máa wà kékeré yẹn atẹ́kọ̀ọ́ wà lọ́dọ̀ ìyá tẹ́ pé ó kú bàánú ó soft á fi softness yẹn ìmọ̀ orokún tààrẹ nìkan tààrẹ nìkan kó lè yàn máa ń rò á fi bring ọmọ yẹn up ó ti yé ọmọ tó bá dàgbà sọ́wọ́ ọ̀yá ó ṣeé ṣe kó láàánú lójú lọmọ tí ó dàgbà sọ́wọ́ ọ̀yá lọ. wọ́n ní ṣùgbọ́n ọmọ ìyá ti wá ń dàgbà wọ́n ti ń bíbi pé mi ní fún ẹ ní bisikíìtì kò rán mi ní ra swíìtì fún ẹ kò rán ẹ rí i pé ẹ̀yin náà máa ń ní experience ẹ̀ pé dáàdi ẹ̀fẹ́ ẹ̀ ti ń sìn. ọjọ́ tí stage kan wàláì tí sísá náà bá lóun fẹ́ da tó kí nǹkan tó kọ́kọ́ mọ́ yà ló máa yà ọlọ́run fi ń kọ́ wa ní pé ọkùnrin ní róòlù tiẹ̀ obìnrin náà ní róòlù tiẹ̀ róòlù ti yín gbà tó wà sí kéré yẹn you are the best to bring him up ní stage yẹn tó bá ti dé stage pé a ní ìdẹnìkan tó firm tó máa kọ́ ní bí èèyàn ṣe ń jẹ́ ọmọkùnrin ẹ jẹ́ kí bàbá take over nígbà tó bá jẹ́ pé ẹ̀yin nílé ẹjọ́ fún ní kọ́kọ́dì ẹ̀ ẹ máa rò ó títí dájú ẹ bá fún láǹfààní pé kó wá gbé lọ́dọ̀ òun kò ń ṣe dandan ní kókó kàrà sílé ẹjọ́ ẹ̀yin ẹ̀rọ pé nísìnyí ọmọ yìí ti ń dé age eleven twelve tó lóòótọ́ sísá wa ń kírun ṣùgbọ́n ìrún ọlọ́run ọba kún ó kún fún sùúrù ni àjúwèdì sísá tó ti ń ké koran kò yanjú kò mọ arabic tó lè fi kọ́mọ wa padà lọ́dọ̀ ẹ̀ ní kọ́mọ yìí wà ó lè wo bóyá lè wé àbí lè kéwú tó kójú òṣùwọ̀n tá a fẹ́ kọ́mọ yìí sí wọ́n lè má ní kápá ẹ̀. Sista ní stéèjì yìí tí ò bá fẹ́ ya píṣọ ọmọ ìlú wọ́n fẹ́ kú bọ́ sọ́dọ̀ bàbá wọ́n fẹ́ bàbá ẹ̀ kéwú ó dẹ̀ nímọ̀ gbogbo nǹkan tá a ní ìdí láti fi tọmọ yìí. bàbá rí bàbá tó ń ṣojúṣe yìí tó ń ké mọ ní tẹ̀m tí ń disipline ẹ̀ ní tẹ̀m ẹ̀ a máa wá padà ṣọkọ́ fọlọ́wọ́n ọba tó bá dọjọ́ alẹ́ regardless of the fact pé àwa àti bàbá yìí ti yára. ṣùgbọ́n tí wọ́n wá wà á pé èmi ni wọ́n fún kọ́tọ́ díẹ̀ kò sì ní kúrò lé mi fine a lè bring ọmọ wa up ìjọpọ̀ máa yọ̀ ló máa jẹ́ torí pé nature ẹ̀yìn ìyá ni pé ẹ soft ibòmíì tó yẹ kẹ́ ẹ ti le ẹ máa ń soft ìtọ́lọ́wọ́n bá dá ní nature tó balance ká fẹ́ discipline ọmọ ó sì ẹ máa pọ̀n kò wọ́pọ̀ ẹ rí i pé ńgbà míì gan sísà máa ń fèsì ọkọ̀ pé ah, ah, àbú eléyìí pọ̀ jù náà kí ló dé ó dẹ̀ mọ̀ dájọ́ pé òun ló ní ọmọ yìí kí ṣe kókórì rẹ̀ òun wò kó tóun ò bá fi iron hand mu láti ilẹ̀ ó máa fẹ́ di igun ẹja ni but dípò tí yín iṣẹ́ soft dé ẹ lè pè sọ́kàn kan lórí pé títí tó ń fọmọ ti fẹ́ pọ̀ jù à ń fìyẹn ṣàpèjúwe ni wọ́n wá ní àwọn àáfàá yìí wá ro gbélé ìpapọ̀ wọ́n ní tọmọ bá ti ń lé èjì pé kò ní ìdá assistance láti jẹun láti tọ̀ láti yàgbẹ́ ohun tó dáa jù lọ́dọ̀ tàwọn ni pé ká transfer custody yẹn padà sọ́dọ̀ bàbá tó jẹ́ kí bàbá ló máa kú ní gbogbo nǹkan tọmọkùnrin fi ń jẹ́ ọkùnrin ẹ̀yin náà imagine tó bá jẹ́ pé àwọn ọkùnrin tẹ̀yìn náà fẹ́ bẹ́yìn ṣe soft ni wọ́n soft ah, mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín gan ẹ̀ ní nífẹ̀ẹ́ wọn obìnrin gan máa ń láwọn stages kan ó máa ń láwọn situations tí a fẹ́ kọkùnrin play role ọkùnrin tó bá jẹ́ pé ó wù yín kọ́mọ yín náà lè play role ọkùnrin ní time tí ìyàwó ẹ̀ máa fẹ́ kọkùnrin dúró ẹ̀ tètè wá bí custody ti máa padà sọ́dọ̀ bàbá yẹn tí a ti ń gbé stéèkì tá à ń sọ yìí àfi tó bá jẹ́ pé ọkùnrin míì wà tó ń pè é róòlù yẹn kù. now so àwọn kan náà àwọn àbá wọn tó síbẹ̀ yìí pé tí ìyàbá ti gba kọ́sìtì yẹn tó bá ti dé stéèjì yẹn láti padà sọ́dọ̀ ọkùnrin. àwọn kan wọ́n ní alùpùpù àhàkùbìhì hàtà yẹ́bùlò wọ́n ní rárá wọ́n ní wọ́n ti ń dé stéèjì pé kò ní ìdí àsítáǹsì yá láti jẹun láti ṣe é pèsè wọ́n ní ìyá náà ni kó sì kí ó mú títí ọmọ yẹn máa fi ṣe kíni tí a ti bàlágà tí ọmọ bá ti bàlágà ọ̀rọ̀ pé fọ́dí ò kọ́mi mọ́ torí ọmọ tó bá ti bàlágà kì í ṣe ọmọ mọ́ ó ti di adult ọkùnrin ni so àwọn kan náà àwọn àfa wọn takú lórí ẹ̀ now àwọn tí wọ́n takú tí wọ́n takú àwọn àkọ́kọ́ yìí ohun tó mú ìtakú wọn wọlé ni pé kì í ṣe pé a rí text ó sọ pé éèjì báyìí ni kọ́sọ́dì yẹn dà ó ti di pé ìgbìyànjú àwọn àfáà ni láti wo èwo ló máa fọ́mọ wa ní maximum benefit bí wọ́n ṣe wò pé time tọ́lọ́wọ́ bá ní ká darí ẹ̀ sọ́dọ̀ yín time tó need láti cling to the mother most time tó wá ní ọkùnrin láti máa tọ́jú ẹ̀ láti máa jáde mọ́ láti insist discipline ni wọ́n ṣe ní ah, àgbàdo àtọ́dọ̀ ọkùnrin but kì í ṣe context ló sọ bẹ́ẹ̀ eléyìí ló fààyè sílẹ̀ wọ́n kì í kìkìkìjà àwọn àfa láti wá sọ pé àwọn ò rò bẹ́ẹ̀ o ọ̀dọ̀ ìyá tọ́lọ́wọ́ bá pin mọ́ ọ̀dọ̀ ìyá yẹn náà ni kó máa gbé lọ títí tí a fi bàlágà. tọ́lọ́wọ́ jẹ́ ọmọbìnrin ìkéyìn wọ́n ní náà ìpín kẹta àwọn ìpín kẹta ní ọmọ yìí bá ọjà stage táwọn sọ pé ti ní ìdí pé kó máa bá bọ́ sókòtò yìí wọ́n ní nígbà tí ò sí text tó sọ pé bákan ni bákan ni àwọn rò pé ká bí àwọn méjèèjì léèrè ká bí ọmọ léèrè pé ibo ló wù láti gbé láàrin ọ̀dọ̀ ìyá àti ọ̀dọ̀ bàbá ẹ̀ ìyẹn tó bá jẹ́ ọmọkùnrin. generally wọ́n wá yapa lórí ọmọbìnrin wọ́n ṣe yapa lórí ọmọkùnrin yìí náà ọmọbìnrin àwọn kan ní even tó bá bàlágà tán alaikum salam tó tó bá bàlágà tán ọ̀dọ̀ ìyá làwọn rò pé tọ́ nípa ọmọbìnrin gbé kí ni ìdí tá a ṣe ní kọ́mọbìnrin gbé lọ́dọ̀ ọ̀yá ìdí ẹ̀ pọ̀ lẹ́kùn ẹ̀tẹ́ ti gbọ́ dáadáa ṣe rí àwa tí ọlọ́run bá kì sí ẹ̀sìn ní stéèjì tá a dé yìí tó wá dà mọ̀ tó jẹ́ pé àwọn òbí wa ohun tó yà wá nínú ẹ̀sìn òye wọn ṣùgbọ́n dáadáa tí wọ́n bá ní káwọn náà mọ̀ wọ́n fi kọ́ wa. iṣẹ́ tiwa dọ́bù ni. ẹ̀sìn yá wa tó jẹ́ ní tí ọlọ́run ò ní káwọn gbọ́yé tó wà ṣe gbọ́yé. dáadáa míì náà tá a bá ń lẹ̀ àwa fẹ́ kí àwọn ọmọ wọn pàdánù ẹ̀. tọ́mọ bá ń gbọ́dọ̀ yá ìdí ẹ̀ ni wípé afẹ́kútara ìyá kọ́ bí èèyàn ṣe ń tọ́jú ilé béèyàn ṣe ń tọ́jú ọkọ. ìjọ kẹ́nìkan máa mójú fọmọ yìí má jẹ́ pé o wọn la gba kìnìlẹ̀kùn yẹn lọ́wọ́ ẹ̀. ṣẹ́rí ọmọbìnrin bá ń gbé lọ́dọ̀ ọ̀yá tí ààyè bá ń rántí pé iṣẹ́ kan lòun ṣe ń lè bàbá ẹ̀ yìí tí ìyá tòun ò bá kọ́ òun òun ò ní mọ̀ ọ́n ṣe kó máa wá bring ọmọ yìí up wọ́n máa fi irú àwọn nǹkan báyìí rèé kọ́ńtà téèyàn bá lówó jẹ́ pé tẹ bá fẹ́ gba méètì mẹ́wàá ẹ lè rí méètì mẹ́wàá gbà ọmọbìnrin yóò ní ní láti fọwọ́ kan kankan kì í ṣe ẹ̀kọ́ tó dáa ní fọ́mọ wa pé ká má kọ bí kéèyàn ṣe ń ṣiṣẹ́ ilé tòun ti pa lówó ká lè fi yan àwọn èèyàn tí ẹ jẹ́ ká rántí pé tá a bá kan wọ̀nyí kọ ohun tó túmọ̀ sí ni pé nígbà tí bá fẹ́ má rì àti kó rọ́kùnrin tóun náà wà well to do fẹ́ tó bá lọ fẹ́ nìkan tóun náà manage ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe á ní problem ilé ọkọ ẹ̀. wọ́n kọ́ wọn ní gbogbo nǹkan tá a mọ̀ yìí pé ẹ̀sìn ọlọ́run bá nínú ọlọ́run bá ń dùn sí téèyàn bá ń ṣe nínú ilé ọkọ wàláhì wọ́n ní dìgbì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ká fọ aṣọ ọkọ wa kò tí ì kù mo fi ọlọ́run bá bóra fún yín aláì téèyàn bá jẹ́ kẹ̀ríà woman wọ́n ní ní mánéjà ibiṣẹ́ ẹ̀ ni àìmọye ọkùnrin ló wà lábẹ́ ẹ̀ kí sísà wa yìí kó wá fi ẹjọ́ kan sílẹ̀ tó da òun fẹ́ sẹ́gì nínú ilé kò tí ì kùdù. wọ́n wá jẹ́ kó láwọn tó ń bá a fẹ́ ẹ pé sísà pé ọmọ ọmọbìnrin pé kóun náà jókòó tì wọ́n kó kọ́kọ́ ṣe ń ṣe é tá a bá wà wẹ́ẹ̀kì pé a ní kúùtù sísà wa ò ní láti wọ kíchìn tẹ́ ẹ bá jẹ́ kọ́mọ yìí dàgbà lórí kí òun náà kí ń wọ kíchìn wọ́n ń sáàbù ni ẹ rántí pé ọkọ ẹ lè má jẹ ní tó fẹ́ gbà kú tó bá tiẹ̀ lówó ẹ̀ ọkùnrin mìíràn ní oúnjẹ ìyàwó òun lòún fẹ́ jẹ. so ìdí tí wọ́n ṣe ní tọ́mọ obìnrin bá tiẹ̀ bàlágà ọ̀dọ̀ ìyá làwọn àpá kan fẹ́ kó gbé títà fi wọlé ọkọ ìdí ẹ̀ ni pé ó kí ìyá máa bá wa ìdókòwò ní kọ́kọ́ ṣe ń fa abẹ́rẹ́ gan aṣọ tó bá bẹ́ ìdókòwò ní kọ́kọ́ ṣe ń ṣẹ́gì ó ṣe ẹkú pọṣọ pọ́pọ́ ẹ̀ ìdókòwò ní kọ́ ṣe wá tó bá ṣe oríire ṣẹ́kì united nations fún prize wọ̀láì tí ò bá pàṣẹ ilé ọkọ̀ ẹ̀ failure níwájú ọlọ́run ọba tó bá yẹ yín wípé ọlọ́run ọba ní your first topic is your home ẹ make any success fọmọ yín kúkẹ̀ tó kúkẹ̀ àjọ fíìsì yẹn. Ìta wọn ní kọ́mọ gbé lọ́dọ̀ yín kò ń ṣe kókò ní kíkẹ́ ẹjọ́ máa kẹ́ máa kẹ́ máa rárá afẹ́kọ́ kẹ́kọ̀ọ́ tó pọ́ lọ́dọ̀ ọ̀yá nípa pé kí ni the first thing táwọn obìnrin máa ń jì lọ́wọ́ tó bá ń ọkọ ni. afọyìgì kan recently ta ní kí ẹrú ọlọ́run kan sọ̀rọ̀ ní káwọn ẹni sọ̀rọ̀ yìí kò ó sọ táwọn àfáà rí pé ó jẹ reality kí ló sọ ó ní àkíyèsí tòun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wa wọn tírèdì wọn kúnlé ọkọ ẹ dákun ẹ má tí ì yọwọ́ ẹ̀jà o bó ṣe kó ń bu yín fáàtì ni ó ní wọn tírèdì wọn kúnlé ọkọ kí ẹ̀ nìtumọ̀ eléyìí àwa mọ̀ pé àwọn ìyá wa ayé ìjọ́hun àwọn mọ̀ pé lé ọkọ lèèyàn ń pè ní obìnrin fún. ìgbà tí nǹkan tá à ń pè ní western education tó gba control ayé kálukú wa ń wò wípé ọmọ tóun bá tọ́ tí ò bá jẹ mánéjà lọ́tún ìdì kan kò tí ì ṣoríire tí ò bá wọ ṣòkòtò kó fún pinpin wọ́n sọ pé báńkì báńkì kan báńkì ìpìlọ́mọ yín ti ń ṣiṣẹ́ wọn ò tí ì kí pé àyà ìrọmọ yìí tọ́ ó ti gbàgbọ́ wà ní kùdìdà kan ayé wa gbàgbé pé ilé ilé ọkọ is the first office for the woman. ó wá di pé gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ wọn ẹ̀kọ́ bí a ṣe mọ kọ̀mpútà fi dára bí a ṣe mọ management office gbogbo nǹkan tó jẹ́ pé àwọn tí wọ́n gbẹ́sìn yé rárá òun náà tò síwájú òun lọ̀pọ̀lọpọ̀ òbí náà náà fi ń train ọmọ obìnrin wọn. ẹlòmíà wá délé wàláì ó máa pé exaggeration ni tí a bá ní sísà mi ò lè jẹ̀bà ẹ má ní ah, àwa lè má mọ́ o ẹni tó ń ṣẹlẹ̀ sí náà sọ fún yín pé wàláhì sísá mi ò lè tìgbà kọ́kọ́ má complain ẹ dákun ẹ gbọ́ mi yé kò sẹ́ni tí ò ní máa ṣe mistake once in a while ohun tá à ń sọkọ́ lélẹ́yìí. ṣùgbọ́n pé nǹkan tó jẹ́ iṣẹ́ ilé àwọn kan ọlọ́run ọba ní kí life wà easy fún wọn wọ́n lè afford láti employ house help. ó wá bà wọ́n títí pé wọ́n kà á kú pé èèyàn ti relegate ọmọ wọn tó bá ń bá ń plan bí a ṣe mọṣẹ́ ẹ lé ṣe fún torí pé plan tiwọn gan ni pé by the time she settles down she will be at such a level that for possible come on your house help. bọ́sẹ̀ She a ṣe ń plan ẹ̀ lọ́wọ́ ọba ni máa ń plan ẹ̀. wọ́n ti ní àsọ fún pé wọ́n láì òun lè afford the house help but oúnjẹ òun òun ò fẹ́ nìkan kan fi ṣeré ìyàwó òun ló máa sìn. so mò ń bẹ̀yìn torí tọ́ lọ́hùn pẹ̀lú gbogbo education ta níyì ibi kan tó kẹ́kọ̀ọ́ tá a bá pààfin ń bẹ̀ tá a bá fail in all other places kì í ṣe failure ilé ọkọ̀ wa ni. ibi kan tó tẹ̀lé pé tá a bá ti pààfin ń bẹ̀ wàláhì a ní ìtẹ́nibọ̀dì tó sọ pé a pass tọ́lọ́hún bá ti la pààfin ń bẹ̀ àti pass ilé ọkọ̀ wa ni. àwọn táwa fẹ́ ṣe tọ́kítà ìpín fún àwọn ọkùnrin yẹn àwọn dẹ̀kọ́là ń ṣe fún wọ́n lè má deserve ẹ̀ tuntun fẹ́ ràn yín létí a ti sọ pé ó bá ti rántí pé marriage ẹ̀sìn ni ó sì jẹ́ pípọ́ láti kó sáfù àjọ ń kírun ọlọ́run ọba ọmọ fún òun ṣe fún láàdá fún òun ṣe fún kálukú nù sáfù ní láàdá àti ẹ̀ títẹ̀ nìkan ní kó bá ti lò míì ọjọ́ tó ní tẹ́nìkan rò bá tẹnìkan mu kọ́lọ́ náà kọ́ máa pín reward ẹ̀ bá tẹnìkan ò ní tẹnìkan mu tó bá ṣe marriage àníyàn ni pé afẹ́jọ kúnra lọ́wọ́ láti ṣẹ̀sìn ọlọ́run ọba nígbà tí ọkùnrin tá a fẹ́ ó lè má dìsáàfẹ́ lẹ́yìn bá ti rántí pé wọ́n ti pẹ́ sí ni bí ti ẹ̀kọ́ la ṣe ń ṣe torí ọlọ́run ọba ni ẹ máa rọ́jú mo wá bẹ̀ yín tuntun lọ́hùn àwọn ọmọ wa àti ọlọ́run ọba kọ́lọ́n jẹ́ kí tiwọn tún rọrùn ju tiwa lọ kọ́lọ́n jẹ́ kí ẹ̀sìn tiwọn kó tún pé kó kú ju tiwa lọ. ẹ̀sìn ká máa mọ̀ wípé kíkọ́ wọn ní ẹ̀kọ́ kí ni obìnrin ń ṣe nílé ọkọ àkọ́kọ́ ẹ̀kọ́ tọ́lọ́run ọba fẹ́ kọ́kọ́ wọn òun eléyìí jẹ́ kò rẹ́lígẹ́tì wọn òní kọ́ má kàwé in fact nǹkan tó jẹ́yìn náà lójú tẹ ẹ mọ̀ ní pé oúnjẹ mímọ̀ ọ̀sẹ̀ lásán wọ́n fi gbọ́n ọmọ ẹlòmíì lọ́wọ́ it is true àwọn brothers tiwa ò ní bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́wọ́n ọba ẹ wà ṣọ́ yìí pé ẹni tó mọ oúnjẹ ṣe dáadáa tó mọ̀ tọ́jú ilé ẹ̀ tọ́pẹ́ ò bá tiẹ̀ bẹ́ẹ̀ lòmíì lọ portion tóun náà máa fún ní that á ju tẹ̀ǹtì ọ̀mọ̀gbélé yìí ṣe lọ. lókè yẹn lásán tẹ̀ ni ó lè tó à ń bẹ̀rẹ̀ pé kò sí nǹkan tá a kọ́ àwọn ọmọ wa àwọn ọmọbìnrin wa tó pọ̀ jù ọlọ́run bá wá ṣe ikú pẹ̀lú gbogbo dáadáa tá a kọ́ wọn yìí kí kì í ṣe pé wọn ò mọ̀ ọ́ ṣe ìtọ́ ọlọ́run wá dé níbi pé sísá yóò ní láti wọ kíchìn kò ní láti kẹ́ ògì àti kóun ni mánéjírẹ̀sì ilé ọkọ ẹ̀ òun ló máa direct pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí wọn ò lè fi ṣakọ torí gbogbo ẹ̀ ló mọ̀ ṣe wọn fẹ́ yí wọlé lé wọn sẹ́yìn pé kúrò ń bẹ̀ ẹ̀ mọ̀ pé kì í ṣe kúrò ju ṣe bí mo ṣe ní kí náà wà ọ̀sẹ̀ pause ní báyìí because this is the last meeting we are having on this topic. lẹ́yìn eléyìí a máa padà sí àkéédà fún next meeting. títí tó bá tẹ̀lé ìyẹn á jẹ́ àlàáda ẹ̀kọ́ ìhùwàsí then a tún wá padà sí pq títí tó bá tẹ̀lé yẹn. wà á ní kí tọ́pìkì divorce mọ́ a máa mú an entirely new topic inshallah ta'ala. so mo fẹ́ gbà láàyè láti ṣe àwọn ìbéèrè tó fẹ́ ṣe nínú gbogbo nǹkan tó ti kọ́ sí yìí ẹ máa gbọ́n kankan yé pé fundamentally ìyàn bá wáyé sísà la fẹ́ kó tọ́ ọmọ òun ló láìkì akúni kọ́sọ́jì ọmọ especially àwọn ọmọ wẹ́wẹ́ ọmọ tí wọ́n ń dàgbà la máa fẹ́ consider pé ah, ẹni kan bọ́ sọ́dọ̀ ọ̀gá wọn àwọn nǹkan tó lè fa àríyànjiyàn bẹ́ẹ̀ nípa pé àjọgbọ́yé a máa wá kó lọ síwájú ìgbésẹ̀ sẹ̀ríà ó já wá wo àwọn nǹkan kọ̀ọ̀kan mọ́ra wọn the guiding principle generally ni wípé adájọ́ fẹ́ wo ọ̀dọ́ talọ́mọ yìí lè pé tó ní the greatest guarantee of àwọn nǹkan tó ń jẹ́ interest yẹ. nígbà míì ìdájọ́ adájọ́ kan ó lè má bà á adájọ́ mi mu tó lè jẹ́ pé adájọ́ sẹ̀ríà ni àwọn méjèèjì àwọn indices tí wọ́n ti kíkọ́ consideration ti máa ń rí bẹ́ẹ̀ òun làwọn tí mò ń ṣàlàyé fún wa yìí. so àti ọlọ́run wáyé pé ọlọ́run má tún lè wa o. ẹ kó má bàa tún bá ṣe ń kíkọ́ àwọn nǹkan tó máa ń tu àti bó ṣe máa ń rí láti tú a ṣẹ̀ wá padà síbi nǹkan tí tí mò ń rò palẹ̀ discuss next mo sọ yìí o má padà síbi nǹkan tó ń jẹ́ marriage láti discuss ní tòun kó ṣẹlẹ̀ ká wá padà síbi marriage ìsìn ká máa wá gbọ́n topic by topic lágbára ọlọ́run ọba ṣé ilé mọ́ bó ṣe ṣe pàtàkì tó láti discuss marriage sisters máa wá ń bá wa daniel stars ẹgbẹ́ ìpropose ohun lẹ́yìn tó kọ̀ kó fóun òun rẹ́ lòmíì ṣé òun ní right láti change mind òun mo fẹ́ bí léèrè ṣó ní right bẹ́ẹ̀ ni ó gbà fún oṣù kó máa fẹ́ àwọn kan ní kò ní right lára àwọn kan tá a ṣe ní láti yẹ tó ti yẹn wò nìyẹn tó ti yẹ yín sísà mi kan ní ó ní right ti di àárọ̀ ìjọ nìkan àbí ó ti dókòó títà mi òkè ń tán sọ ni pé títí taarọ̀ ọjọ́ nìkan yẹn tán ti jókòó ó lè change mind ẹ̀ tó bá ti jókòó tí wọ́n ti gbé microphone lé tẹ́lẹ̀ lọ́wọ́ ńkọ́ wàláhì jíjáde ò bá ètí tọrọ yẹn ò bá ètí ìjábọ pé mo gbà mo yọ̀ǹda ó lè change mind ẹ̀ so tó bá wà níjòkó tó bá sọ pé sísá báwo ni ohun tó yé wa là ń sọ kì í ṣe pàkàn ń ṣe eré ọmọdé lójú agbo pé sísà ẹ̀rẹ̀ tí máa bára yín bọ̀ for the past five years torí courtship tó long àwọn kan gbà kọjá ó wá kọ̀ọ̀la tó máa márì ló ṣẹ̀wá ní ọ̀tẹ́ pé subhana irú ẹni tèmi fẹ́ rèé. mọ́dà yẹn amúsùrù ni a sọ pé ìpa ní kẹ́ má ṣe long courtship tó máa ń lè tì náà rè. tó ti yẹn sìn tó kọ́ àwọn nǹkan ilá tẹ́kẹ́ understand pé ẹ ṣì lẹ́tọ̀ọ́ ẹ̀ but kì í ṣe pé à ń encourage kí sísà máa bẹ́ kiri but kí tó bá ti mú wọn pẹ́ lórí ìkan tó hàn tètè take decision tẹ́rù ọlọ́run fi rẹ́lòmíì tó wù ú sísà ní right to change mind yẹ tó ti yé tó gbá wọn kan yìí ẹ fẹ́ ká mọ kí ni sẹ̀rí àsọ̀ǹpẹ̀ sọ́ra ẹ mọ kílẹ̀ tọ́ yín kì í ṣẹ̀tọ́ yín ọlọ́run ọba tó dẹ̀ fún yín ní yọ̀ǹda ìdúró mọ̀ pé téèyàn bá ti yàn án ó máa ń ṣòro láti tún yàn wàláhì láti máa ń bẹ̀yìn pé àwọn mistakes ọ̀kan tó bá ti wáyé tó bá ti wọnú ẹ̀ ká mú sùúrù ká má jẹ́ pé ọdún tó ń bọ̀ lẹ́yìn tó gba ọ̀nà táwọn akẹ́kọ̀ọ́ ti ṣe mí sí yẹn kọjá ká lè ṣe jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ̀ tó mú bẹ̀ yín àwọn ọmọkùnrin kọ̀ọ̀kan tá a bá ní nítòsí kódà kí ìbáṣẹ tó tá a rò pé fẹ́ ṣẹ̀sìn sí rọ́ọ̀sì ọ̀rọ̀ marriage ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ kì wọ́n pé ẹ̀kọ́ nípa marriage la fẹ́ sọ báwo la ṣe gbọ́dọ̀ ṣe báwo la ṣe gbọ́dọ̀ bá a ṣe gbọ́dọ̀ ṣe àtikọ́ àtikútọ̀ lápò ayé báwo náà ṣe fẹ́ ká ṣe é aspect kọ̀ọ̀kan ìrújú kọ̀ọ̀kan tó máa ń wáyé àmàyànjú àlàgbàrọ̀ ọlọ́run so to your question now kí n tó gbàgbé kí n tó gbàgbé ẹjọ́ ní síkì tó wáyé lánàá arán wa ní ti sísá wa kan ọkọ̀ wọn jáde láyé ìgbẹ́ lọ́wọ́ báyìí pé ohun tí wọ́n lè fi ṣe àránṣe fún wọn ẹ̀ka mú rẹ̀ wálé nù belkis máa bá a gba owó yẹn tá a ti ṣe tán ìṣe àlàtà àti ká máa gbà lọ while we are taking the the question wọ́n á fẹ́ bẹ̀yìn wọ́n bí wá ní síkì yẹn wípé ṣé ìní náà la máa gbà mọ́ ni àti jojúmọ́ wọ́n á dání lóhùn pé a lè máa gbà lọ jojúmọ́ torí pé oore ò kí ń sún àwọn èèyàn kò kí ń pẹ́ kò kí ń pẹ́ sún àwọn èèyàn ṣe ṣùgbọ́n tọ́lọ́run bábá ní kó ní arzikì níbi tó lè yọ zakat àbí ọkọ ẹ̀ wà ní pòsíṣàn kó lè yọ zakat irú àwọn tá a fẹ́ ká yọ zakat fún àwọn tá à ń sọ yìí tó ti yé ìjọ tó ìtọ́ lọ́wọ́ bá ẹ bá a fi sọ́kàn lọ́sọ̀ fáwọn àbú ìtọ́ lọ́wọ́ bá kẹ́ tó fẹ́ yọ zakat irú àwọn tá a fẹ́ kán yọ zakat fún níwọ̀nyí. now ọ̀kan náà ìkejì ẹ̀ kì í fẹ́ gbọ́ ẹ fẹ́ ṣe mẹ́sínà tó ti yé sìn ààyè kó sin lọ́hùn lára arú àwọn báyìí tó wà ẹ gbọ́ mi yé dáadáa sísà yìí ò ní bá ń wọ́kọ̀ o but mò ń sọ ni ẹ wo wàláì ohun tọ́lọ́n bá ní kó ṣẹlẹ̀ sẹ́lómi wá sí ni fáwọn tó ṣẹlẹ̀ sí wàláì tẹ̀láì bó ṣe ṣẹlẹ̀ sáwọn kì í ṣe pé àwa la dáa jù lọ́nà bá ṣe káwa sílẹ̀ ọlọ́run fẹ́ káwa ṣe wá sí tó bá jẹ́ pé nǹkan kan ló wà lórí ẹ̀mí wa tẹ́lẹ̀ láti tè múra wálẹ̀ pé ah subhanallah bó ṣe ṣẹlẹ̀ sí lẹ́yìn ó lè ṣẹlẹ̀ sí mi náà nígbà tí bọ́dà mi jáde láyé ọmọ mi kan wà tó máa ń lọ sọ́dọ̀ wọn lọ ṣe lẹ́sìn ẹmọ kan tí mo bí wọn wà ní hajj gbà yẹn mo ní ṣe òyìn májì kó lè jẹ́ dájẹ́ ló jáde láyé wàláyé ńgbà tí mo dé ó lóun wá ń rò pé òótọ́ mà ní èmi rí ìfẹ́ẹ̀tì lára ọmọ tí mò sọ yìí wàláyé tẹ̀ láì ó ti take it for granted àti ah, ìdíkù for the next twenty years fọtígbà tí mo dé fúnra rẹ ó ní wàláyé ó lóun rò ni ẹ mo ti èmi rí ìfẹ́ẹ̀tì lára ẹ fọtí kíní ìbá ń ṣẹlẹ̀ táà náà bá ń fi ṣíra ó mà lè jẹ́ mi what happened ẹ jẹ́ fún example nínú islam fápẹ̀túwe a mọ̀ wípé wọ́n ní àgbọ̀dọ̀ fi túláàsì ṣú okú èèyàn gbọ́dọ̀ sọ pé òkè ìyàwó àbúrò mi ni ìyàwó kinní kan ni àbí ìyàwó ẹ̀gbọ́n mi ni ẹ ò ní lọ síta fámìlì náà ló máa fẹ́ but islam fààyè ẹ̀ sílẹ̀ pé nínú fámìlì yẹn abárẹ́ tó wù tó fẹ́ fẹ́ á mọ ọ̀pọ̀lọpọ̀ tó pé ọjọ́ táyìmù òjìdí lẹ́wù yẹn but tí wọ́n bá táyìmù òjìdí lẹ́wù yẹn kì í ṣe pẹ́sì islam ló kọ́ tó bá jẹ́ pé within the same family àwa ara ẹni tó jẹ́ pé ó yóò relé mọ́kọ ẹ̀ ó wá fi ìpè ìpè mélòó ni sísá yìí fi dẹ́rù yìí gbé mọ́ kò ní pẹ́ sú òun kẹ̀kẹ̀rẹ́ ẹlẹ́sìn ni wọ́n ní kó máa gbọ́ bùkátà àwọn ọmọ yìí nìkan kó máa dá gbọ́ kí n tó ń sá fún tẹ́lẹ̀ fún òun fẹ́ ṣe kẹ́sìn má dojúrú kò sígbà tí ò ní wà pọ́s láti ṣe kẹ́nìkan á ò tó kè insha allah mo kú kò ní àtẹ̀mọ́tẹ̀mí nílẹ̀ yorùbá traditionally wọ́n máa ń ṣe é ìṣe tó ń ṣe ń gbà yẹn wọ́n máa ń jẹ obìnrin nípa ni àwa wá gbọ́yé pé òkè islam lọ́wọ́ sí i ṣùgbọ́n àní jẹ obìnrin nípa a máa fún ní choice táwọn tó nǹkan tó ṣe bẹ́ẹ̀ kó má ṣe wá lé mọ̀ ni mo ṣe ń sọ̀rọ̀ yìí mo ṣe ní sísà ò rán mi o but anywhere tó bá ti ń ṣẹlẹ̀ tẹ ẹ bá gbọ́ pé relation ọkọ ẹ̀kan wá tẹ ẹ sọ pé ah, òun ti ẹ̀rú pé the easiest way láti solve problem yìí ọmọ ẹ̀jẹ̀ jáde láyé ọmọ tòun náà ni ó lè jẹ́ ọmọ àbúrò bàbá ó lè jẹ́ ọmọ àbúrò ìyá whoever tó ń pa ọ̀kan tó yẹ pé cousins ni wọ́n sorry tó yẹ pé kì í ṣe ti márèèjì àárín wọn dé wọ̀ tó ti yé tó wá lóun fẹ́ fẹ́ ẹ fọ́lẹ̀ lahilham àmọ́ nǹkan kan tó ṣe lé wọ̀ ẹ dákun tó lọ lọ́hùn. sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ káwa máa fẹ́ dásí ń dásí bó ṣe rí lójú tèmi bó ṣe rí lójú ọlọ́run ọba lẹ̀sìn islam. ibùn tẹ́bi mi bá kọ́ ọ́ màá mú mọ́ra tí mi ò bá lè ṣe èmi ni mi ò lè ṣe ohun tábí òkú lè ṣe pọ́lẹ́sì islam ohun tọ́lọ́wọ́n bá ní kó ṣe òun lẹ̀sìn islam so your questions now. naam ẹ ti bá wa gba àwọn nọmba yẹn ah, ok ẹjọ ẹ ní last week atẹnukò sí pé one easy way tá a lè máa fi send messages sí yín tí òfin ní sípẹ́ nìkan dé halkọ àwọn ni kò sí halkọ tó máa ń ṣẹlẹ̀ lọ́kùnrin òun pé ká máa send multiple text message gbogbo ẹni tó bá fẹ́ máa fi mẹ́sẹ̀gì yẹn kó fi orúkọ ẹ̀ sílẹ̀ lọ́dọ̀ sista belkis so that tẹ́ bá ti rí any message ó lè fi halkọ wà tó ti yé yàtọ̀ sí last friday of the month ẹni ọjọ́ nínú àwọn ọ̀sẹ̀ mẹ́ta yòókù tí wọ́n fi ń ṣe halkọ tẹ́ bá ti rí any message ìtumọ̀ ẹni pé halkọ wà tí òun bá ti ní sí a máa send message yẹn round so kẹgbẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ nọ́mbà yẹn sílẹ̀ lọ́dọ̀ Balkis àti contribution tẹ́nì kọ̀ọ̀kan bá ní abá fún sister Balkis. now suggestion ok atẹ́gba suggestion contribution kátó lọ síbi questions. Thank you sẹ́ndì bọ́ọ̀sì mi kò máa sẹ́ndì. ṣèlú wọ wà lẹ́sìn. bisimilah suggestions. èmi nọmba one. sẹ́yìn nọmba one. Assalamualaikum. Charles ẹ fẹ́ suggest pé tàbá fẹ́ fọwọ́ yẹn ránṣẹ́ síta yẹn bóyá kí kí ẹnu wa tẹ̀lé wọn lọ kí síta yẹn níbi tó bá wà. ṣe gbọ́ suggestion yẹn ẹni wọ́n ní kò fẹ́ sọ sí i wípé tàbá fẹ́ fi ohun tá à ń sheikh torí pé ní halkọ sheikh ó ṣeé ṣe káwọn náà ní ètò tí wọ́n ti ń ṣe ń bẹ̀ tó ti tẹ̀sí lọ́gbọ́n ti dùn sílẹ̀ ní pé ká da owó yẹn pọ̀ sísà mi wá ń ta lábàáyé pé táwọn kan nù wa kí wọ́n lọ sálámọ̀ sí sísà wa lórúkọ gbogbo wa àbí yọ̀sákìlá ọ̀kẹ́rẹ́ it's a good suggestion tá a bá rí contrary opinion wọ́n é? mọ̀ pé àwọn ọmọ ìyá àwọn ránṣẹ́ àwọn ní dáadáa. aleykum salaam torí lèmi wò pé láti bóyá àwọn tó bá yẹ pé wọn ti lọ because ní àpò ṣe kan àwọn tó ti wọn ti lọ wọn dẹpọ tó yẹ pé wọn ti lọ. ok alhamdulilayi. bá a ṣe máa yan àwọn tó máa lọ ni mò báyìí. ok anybody tó bá volunteer time ṣé káàdì táyì ọjọ́ tẹ máa lọ. wọ́n pè ní kí lórúkọ ẹ̀ sì sí millennium estate tó wà ní àgbẹ̀kọ́ ìtayé náà millennium estate ni. sọ́dà tẹ́nu yín bá kọ̀ pé ẹ̀yin kan máa lọ màá lè pe relative tí wọ́n ń gbé ní ọ̀dọ̀ lọ́dọ̀ wọn yìí pé ìjọba ìkan rí sí àwọn tí ìjọba sálámọ̀ sí wọn ìké ìsìláwọn náà wá fẹ́ jáde wọ́n á lè tún lè yín pé àwọn sábà wà kí àwọn. ṣíkà pìtì pé àwọn incoming falcon environmental ni àbí èyí tó tẹ̀lé ń gbọ́ alaikum salam. a máa ní ká fi sí ọ́sítà ọkọ̀. ní máa wọ pé. gbogbo wa la ti pẹ́ ní báyọ̀ ok so ẹlòmíì tó gbọ́ ọmọ wa ẹlòmíì tó fẹ́ lọ dáná lé ah. so gbàngbà wọn kọ́ bẹ́yẹn èmi ò bá ní pé wa bóyá friday ni ká máa pàdé ká máa lọ síbẹ̀ bóyá thursday ni but after ọkọ̀ yẹn mo pé máa ti lọ fún wa ní báyọ̀ rẹ̀ di ká máa tún títí after ọkọ̀ àní fẹ́ rí èèyàn tó máa yẹ pé ó máa fẹ́ lè lọ. ọjọ́ mi. àbí. ẹ a lè ṣe bẹ́ẹ̀. ó dáa ṣé àwọn tá a fẹ́ lọ ní environmental sunday yẹn ṣé ká pàdé ní báyìí. aleykum salaam naam. láì sọ fún àbí. ó lè má convenient fún wọn. ẹ fẹ́ lọ. Eh, of course lamania kò sí nǹkan tó kọ̀ kò sí nǹkan tó kọ̀ tó nǹkan tó ń bèrè ni pé ṣé àwọn kan ò lè dá lọ láì ti pa kújú títí sunday yẹn ni bẹ́ẹ̀ ni a lè dá lọ a kàn ń ròyìn pé eh, kárìn ká pọ̀ nǹkan tó ń rò nìyẹn so títí sunday yẹn ò bá convenient anybody lè dá lọ now wọ́n arrange kódà ṣẹ́rí ẹ bá a ṣe fẹ́ aláníyàn dáadáa pẹ̀lú pápẹ́ lọ kí sísá wa àtúnfẹ́ jẹ́ kó bọ́ sí inconvenience láwọn bá a ṣe ń rò pé òkè bẹ́ẹ̀ tá a bá mọ́jọ́ kan ẹ̀wọ̀n àgbàlejò ẹ̀ wá ń sàn fọ̀rọ̀ ti ń sìn ìfọ̀ tí mò ń rò nìyẹn otherwise kò sí nǹkan tó ṣe fún kọ́kálà at any time. ṣẹ́kọ́ aleykum salaam ẹ gba microphone yẹn. èmi ò bá ní bóyá ọjọ́ sí harrison mọ̀ wá. ìkàtúntì ti sọ síwẹ̀ ní ìsìn tí mò ń gbé lọ́nà àgbájọ ìjálè tí bá ṣẹ̀ṣẹ̀ wá ní mo wá gbogbo wa wá pàdé níbà láti àgbàdo. kí n tún ṣẹ̀ṣẹ̀ wá padà sọ́nà àgbàdo padà. so èmi ò pé. ó dà ẹ jẹ́ kí n ṣe báyìí ṣé kí n fi yẹn sílẹ̀ kẹ́yìn sí saudi side ẹ̀. báyìí so sábà parí ṣé wọn àbúrò wa àràn ọ̀fíà wọn àràn títà lọ́pàá torí ọlọ́run ẹ bá wa jíròrò ọ̀rọ̀ ìmọ̀ àpò ìṣèjúmẹ́lò kan tó tọ́jú òkú fìdí sẹ́ẹ̀ lórí ẹ̀ inṣàlá náà. عليكم السلام نعم ابقى عاكلين عليكم السلام ورحمة الله وشيشة ايه ثاني السلام عليكم عليكم السلام ورحمة الله ẹ jọ announcement kékeré kan fún àwọn sisters. bẹ́ẹ̀ ni ṣé kì í pé inshallah àwọn máa hold class for our sisters. okay. ní between nine and twelve ní ọjọ́ saturday. bí àwọn máa tí ti adabu mufrod àti usulu sadaka. so fún àwọn títà tàbá ní test inshallah. ṣètìkọ́ between nine and twelve ní ọjọ́ saturday sheikh najudeen suleiman wọn làwọn máa hold class fáwọn sisters àwọn máa kọ́ wa ní tíra méjì al-adab al-mufrat ti imam bukhari àti al-usul salasa tíra àkídà kan ló ń jẹ bẹ́ẹ̀ venue venue nígbà tí ń ṣe halkọ between nine and three and twelve ok ṣé yàtọ̀ sí halkọ tó ń hold normally níjọ sátidé ok fáwọn sisters nìkan ìgbọ́n tó tọ́ lọ́wọ́ ọba ṣé wọ́n sọ minimum qualification bẹ́ẹ̀ ni ọmọ lárúbá or anything like that wọ́n ní general ni ẹ̀kọ́ yes ọlọ́run àgbà ní bàdà now to our questions now question number okay wọ́n ní pàtí bàjẹ́ bá pín nọ́mbà fẹ́ràn mẹ́wàá anybody anybody. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí Oh, Jafar. Rahman, how are you? Okay. Huh? Hmm? Naam, láti kí nọ́mbà tán. Number one. Asalaamualeykum wa rahmatulah. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Ní eh, ẹjọ́ tó yẹ pé nígbà tí sẹ̀rí àdá tán, wọ́n ní pé kí agreement wà láàrin náà, wọ́n ní pé kí àwọn ọmọ kó wà lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ìyá. So, but tó bá ti jẹ́ pé tó bá fẹ́ lọ remarry ó máa kó àwọn ọmọ yẹn sílẹ̀. àlàyé sẹ̀ríà ò sọ pé dandan ni kókó àwọn ọmọ yẹn sílẹ̀. nǹkan tí sẹ̀ríà sọ ni pé tó bá jẹ́ pé ọkọ ń fàṣì fún pé kó má gbé lọ́dọ̀ ìyá yẹn tó ti yẹn sìn ọ̀sọ̀ ẹlòmíì ni kó gbé. sẹ̀ríà sọ pé ìyá yẹn ló lẹ́tọ̀ọ́ sí ju any other person lọ. bọ̀ tó bá wá di pé àwọn ọmọ yẹn dé stage tó ń sọ yẹn tó ti yẹn sìn wọ́n sọ pé dandan ni pé à ń láti gbà lọ́wọ́ ìyá yẹn tọ́ba sì yọnu sí fún agbélọ́dọ̀ yá yẹn lọ kò sí nǹkan tó ṣe léwọ̀. ok bàbá ní pé dandan dandan tó bá ti fẹ́ lọ rìmárì òun máa gbà. ok. naam ó wá ní pé tóun bá ti gbà òun ò ní fi ọmọ yẹn sọ́dọ̀ tòun wípé òun máa lọ fi sọ́dọ̀ ẹnìkan ni so ẹ̀dẹ́ni tó máa fọmọ yẹn sí kó wá jẹ́ pé ẹnìyẹn kò àkídà rẹ̀ ò fi bẹ́ẹ̀ yanjú tó tó yẹ bọ̀ mùsùlùmí ni. naam tó tó pẹ́sì yẹn wọ̀n ba ṣùgbọ́n um, àkídà rẹ̀ ò yanjú tó bóyá lórí ti kéwu ni àbí lórí àǹkankan ní tó ṣe pé ó wọ̀n sí ìyá ọmọ ọkọ sọ pé dandan dandan um, ọkùnrin sọ pé dandan dandan pé òun ò ní fi ọmọ yẹn sí sílẹ̀ pé òun máa gbà náà ni bọ̀ òun ò ní fi sọ̀rọ̀ sọ̀rọ̀ òun máa bí tó máa wà náà nìyẹn. ṣé ọwọ́ lè jọ fà á débi pé ọmọ yẹn máa wà lọ́dọ̀ ìyá then tó bá yẹ kó mẹ bá wà lọ́jọ́ ìyá báwo ni ìyá ṣe mọ̀ pé ẹni tó ń bá máa padà fẹ́ yóò gba ọmọ àbí kò ní gba ọmọ. now question ni wípé sọ́kọ yẹn lẹ́tọ̀ọ́ láti fi ọmọ yẹn sọ́dọ̀ relative tó jẹ́ pé muslim muslim ni ṣùgbọ́n àgbọ́yẹ̀ òkun tó àbí. ìkejì ni pé báwo ni ìyá ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ tó ń fẹ́ fẹ́nẹ́k ó máa gbọ́n àbí òní gbọ́n wọn àbí tó bá mọṣẹ́ wò ọlọ́wọ́ dẹ̀ ní jẹ́ kí ẹ̀kọ́ sí wa. tó ara nǹkan tí àwọn máa ń kàn sí kaná nìyẹn tí àwọn bá tinú tí wọ́n fún rẹ̀ ń sùúrù pé bá tinú yìí tá bá ní kò sọ́nà bá ti tẹ́sí náà ni ó lè jẹ́ni téèyàn ò fẹ́ kọ́ ló máa padà wá báyàn tọ́ ọmọ yìí kọ́lọ̀ má ṣètò abẹ́. so tí ilé ẹjọ́ bá sọ pé àwọn wò ó wọ́n kọ́ gbogbo complain sister wọ́n kọ́ gbogbo complain brother àwọn rí i pé custody yẹn àwọn èèyàn brother ló tọ́ sí tó bá jẹ́ kọ́pù ìṣẹ̀lẹ̀ àtọ́jọ́rẹ̀ ẹ̀sìn yé wọ́n á ṣèwádìí irú ẹni tó fẹ́ fi ọmọ yìí tọ́dọ̀ ẹ̀ kí títà sọ bóńtọ̀ ń ṣe yìí. Brother àtúbọ̀ntàn ń ṣe rí bó ṣe jẹ́ ṣùgbọ́n tó bá béèrè wípé ṣé àìgbẹ́sìn yìí ìdíyẹ́sìn ṣó wà nù tán lè ṣe nídìí jíjẹ́ ẹjọ́ ti sọ pé wọ́n má jẹ́ kẹ́nìyẹn tọ́ ọmọ ọjọ́ ibi náà ni pé kò sínú ẹ̀. àfi tí bá ẹ sábìsì ẹnìyẹn kì í ṣe muslim ṣùgbọ́n ó jẹ́ muslim súnà ẹ̀ òjò oníbíjà ni tó ti ṣe sìn lópin ìgbà tí bídíà tó ń ṣe tí ò bá ti yọ kúrò nínú islam òun nìkan tí mò ń sọ lẹ́ẹ̀kan yìí pé àwọn àbá àkànṣe ní condition keje àwọn á dáhùn pé ààrẹ rí ẹ ṣe clear alhamdulilah question number two now. ẹ mo bí mo ṣe ń jà láti ṣàlàyé ni pé nígbà tí sẹ́ẹ̀rí adájọ́ yẹn wọ́n sọ wípé kí ọmọ wà lọ́dọ̀ àwọn obìnrin gangan gangan ṣùgbọ́n wọ́n ní pé tó bá ti fẹ́ lọ rìn márì wọ́n sọ fún pé ó máa dírọ́pù àwọn ọmọ yẹn fún bàbá. ó ti yé mi kọ́sọ́ọ̀bù padà sọ́dọ̀ bàbá táwọn ọ̀dọ̀ àwọn yẹn bàbá. bẹ́ẹ̀ ṣé ó wálé dìtáàdì pé tó bá ti wù lè fọmọ mi sí. actually ó lè má jẹ́ bàbá gangan ìṣẹ̀lẹ̀ máa ní kọ́mọ gbé lọ́dọ̀ ẹ̀ àwọn tó bá jẹ́ relative lóbìnrin ṣé ti yé stage ìtàkùnmọ́ wà yẹn àfẹ́ kó jẹ́ pé ọkùnrin ló máa gbà á tọ́ àfi tó bá jẹ́ pé kò sóbìnrin kankan nínú relative tó tọmọkọ àbí tó tọmọyàwó lókù la máa ní kọkùnrin dá ọmọ gbàtọ ní stage yẹn adájọ sẹríà òní sọ pé ọmọ kékeré tó ní ìdúró attention tá à ń sọ yìí ní kó gbé lọdọ bàbá àfi tó bá jẹ pé kò sí obìnrin kankan mọ relation ẹ ti lóbìnrin ní ilé ẹjọ sẹríà máa fi pẹ kankan mọ fún rẹ relation yẹn ni wọn wá sọ ń sìn pé tí ò bá wá gbẹ́sìn yàrá wọn sọ nípa pé relation ọ̀hún lára rárá ń bẹ̀ yẹn. orúkọ ọkọ sọ pé ọ̀dọ̀ èèyàn òun kan ṣá. bẹ́ẹ̀ ni. well adájọ́ sẹ̀ríà ni mo rò kó máa decide matter yẹn. ṣé ti yé. ok adájọ́ ló ní prerogative pé kó béèrè pé báwo lẹni tẹ́ ẹ fẹ́ fọmọ fọ́dọ̀ yìí ṣe rí ṣùgbọ́n kì í ṣe ọkùnrin fúnra rẹ̀ la fẹ́ kó tọmọ yẹn ní stage náà sọ yẹn rárá obìnrin òun la kọ́kọ́ fi síwájú wípé obìnrin from the sister family làwọn àfa kan pípa majority wọn àwọn kọ̀ọ̀kan ló ní rárá obìnrin from the husband family tradition tiwa ńlẹ̀ yorùbá ẹ̀kọ́ kó gbàgbé yẹn náà ẹ̀kúnlẹ̀ yorùbá tóbìnrin bá ti ọkùnrin àti tọkùnrin bá kọ́ láti gbàgbọ́ pé a lè jọmọ yẹn gbà lẹ́yìn at any time bàbá yìí lè dìtà pé kóun pẹ̀lú wọn máa tilẹ̀kùn mọ́ bí ó ti ń sìn bí sẹ̀rí àṣetọ́ ni pé rárá obìnrin ní kọ́sọ́dì ọmọ yẹn máa fọ́ọ̀lù sọ́wọ́ ẹ̀ tea, obìnrin from the mother side àwọn àkọ́kọ́ rárá ó lè jẹ́ from the mother side mo ṣe ní adájọ́ sẹ̀ríà ló máa wá dìtàmì nìkan kì í ṣọkùnrin yẹn fúnra rẹ̀ la máa ní kó máa tọ́jú wọn. wọ́n tẹ́ni tó wá gbẹ́sìn yìí kankan lára lára obìnrin rárá ọkùnrin ló ní ọkùnrin ló ní ọdọ ọkùnrin yẹn ló wá fẹ́ lọ fọmọ yẹn sí àti tó jẹ́ àbúrò ẹ̀ ọdọ ọkùnrin yẹn ló wá fẹ́ fọmọ yẹn sí. ṣé àìgbẹ́sìn yìí yẹn tó dé lẹ́wù pẹ́ ni òbí ṣe mùsùlùmí. rárá. <laughs> Jazakallahu الله Question number two. عليكم السلام ورحمة الله وبركاته. barakatuh. Ẹ jọ ọ̀rọ̀ kọ́sítọ́dì náà mo fẹ́ béèrè bọ̀ kò ń ṣe tọmọ téèyàn. Ok. Téèyàn gba contemporary reason báyìí èèyàn máa ń gbọmọ ọ̀dọ̀. Èèyàn wá gbọmọ ọ̀dọ̀ bíi twelve years ó ti di mùsùlùmí àwọn tó máa ń mọ̀mọ̀ ọ̀dọ̀ wá fún yàn. torí ọlọ́run àwọn kan sọ̀rọ̀ lẹ́yìn ohun yíyan lókè ẹjọ́ torí ọlọ́run ẹ sọ̀sẹ́ǹdì ọ̀rọ̀ yẹn àwọn tó máa ń mọ mọ̀dọ̀ wá fún yàn wọ́n náà ṣe ìṣàn máa fi ń ṣe láti make owó is that wọn kì í fẹ́ break chain enslavement yẹn tó tó bá rí ibi tọ́mọ lè gbé tó jẹ́ pé one way or the other wọn ò ní rówó gbà lórí ẹ̀ ọ́ wọn ò ní ní right lórí ẹ̀ mọ́ wọn fún láìkẹ́ so ẹni yẹn torí pé ó jẹ́ kẹfẹ́ yìí ó wá wá mọ́mọ́ kúrò lọ́dọ̀ ẹ̀ ó mọ́mọ́ yẹn lọ padà sílùú wọn have ọmọ yẹn promise náà máa padà lọ sọ́dọ̀ ẹni tí ó ń gbé tẹ́lẹ̀ that is a muslim kẹfẹ́rí làwọn ọmọ yẹn náà àwọn parents ẹni yẹn náà torí kí ẹni yẹn má bàa rọmọ gbà padà ẹni tó ń mọ̀mọ́ ọ̀dọ̀ wá kẹfẹ́rí ni ó refuse láti fún ní details bó ṣe máa reach àwọn parents àwọn ọmọ yẹn but as Allah would have it àwọn parents ọmọ yẹn láti ìlú wọn it's not Nigeria wọ́n rí ọmọ yẹn wọ́n rí eh, ẹni tí ọmọ ń gbọ́dọ̀ ẹ̀ pé wọ́n dẹ̀ promise ẹ̀ pé tọ̀ ẹnu máa mú ọmọ wa o ọmọ náà sọ pé òun ò ní fẹ́ lóbìnrin kòtò yìí yẹn wá àfi tó bá jẹ́ pé wọ́n mú un obìnrin mùsùlùmí and she promise that òun máa ó sọ bẹ́ẹ̀ tí dẹ́kọ̀ obìnrin kòtò yẹn ó sọ different matter kò mọ̀ pé ẹni yẹn ní àwọn so ó ti assume pé kò mọ̀ ọmọdé nàìjíríà fọ́ ọ. àgbàlá would have it àwọn neighbors wọn bẹ̀ tán jẹ́ mùsùlùmí táwọn náà wà interested in kọ́mọ yẹn continue láti máa ṣe sáà so àwọn náà sọ fún sísà yẹn pé tọ ọmọ ti dé nàìjíríà nígbà tó pé tòṣì òdu tòṣì òdu náà ò bá wọn sí nàìjíríà rárá ó wá mú ọmọ yẹn lọ sọ́dọ̀ tòṣì òdu ní fact ó lérí fáwọn neighbors yẹn tó wọn mọ ọmọ wá sọ́dọ̀ mùsùlùmí what i now want to find out ni pé kí ni ẹ̀kọ́ wa as muslims lórí ọmọ tó ti di mùsùlùmí wọ́n ti mú lọ síbòmí can we break the law by for example kidnapping that ẹ̀ tá a lè jí ọmọ yẹn gbé ẹni. ẹ mọ̀ pé ọmọ yẹn máa gbà but we will not ah ní rí consent àwọn àwọn òbí afterwards òbí yẹn sọ fún mi pé ọmọ òtẹ̀lé òun wá sí nàìjíríà ọmọ òun sí nàìjíríà so nísìn nǹkan tá à ń try láti ṣe is that kó ránṣẹ́ sí àwọn òbí ọmọ yẹn láti village kó wá sí nàìjíríà kó wá lọ bá obìnrin yẹn pé tọ ọmọ wa ń kọ́. ọ̀rọ̀ àwọn náà the only reason tí wọ́n ṣe fẹ́ kọ́ ọmọ wọn gbọ́dọ̀ mùsùlùmí ẹ̀ kíá bóyá mùsùlùmí àbí ìpàtì ọ̀fẹ́ kó di mùsùlùmí bọ̀wọ́ kọ̀ rò pé mùsùlùmí yẹn ń tọ́jú ọmọ àwọn bẹ́tà tó tí wọ́n bá rò ó wọ́n lè mọ̀ wò ó pé kí ni wàhálà wọn tó ṣe àṣìṣe kó mówó wálé ni so they, they may not be willing wọ́n ti wọ́n ti ń promise fún ọmọ padà wàá mọ́ wọn yẹn but lánàá somebody tó said eh, pé owó mọ́tò ti pọ̀ jù ìní kò wọ́n bẹ̀ wọ́n fún ma ṣá wọn ká sí ọmọ bàtà. mo fẹ́ wo kí ló ń fa noise yẹn lẹ́jọ́ ọkùnrin ní èmi nìkan. ẹjọ ó máa ṣà ṣọwọ́ yín kìnìyàn wà ọ̀ ta ló wà ń sìn ẹ tán. paná ní ìjẹ àwo oníkàn sí. ẹ lè bá mi paná ẹ pa. now ìdáhùn question wọn rèé ó ní kọ́tà lè conclude from the whole story ni pé ọmọ gba islam àwọn òbí ẹ̀ wọn ò rán islam ẹ̀ títí wọn ṣáà ni pé àìdá ibi tán ti máa fọmọ pawó àbí ibi tí wọn bá ṣáà máa rí ìtọ́jú ó ṣe islam kò ṣe islam ìyẹn ò kàn wọ́n. àwa wá ń tara fún ọmọ yìí sìn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ẹ̀ pé àfẹ́kẹ́sìn ẹ̀ bàjẹ́ àìbẹ́ẹ̀kọ́. ṣe rí tó bá jẹ́ wípé ọmọ yẹn ò tí ì bàlágà. àrọ́gbọ́n tá a lè dá sí i ju pé ká mú sóoru lọ. àdúrà la máa máa ṣe fún un pé ọlọ́run ọba tó pe ìfẹ́ islam sí lọ́kàn and i'm telling you of nǹkan tó máa obtain tó bá jẹ́ ilẹ̀ tí sẹ̀rí àti dunlẹ̀ wípé a máa bẹ ọlọ́run ọba fún un pé kọ́lọ́run má yí ẹ̀mí ẹ̀ kúrò lórí òdodo yìí títí di time tí a fi bàlágà tí ọmọ bá ti wá bàlágà ó lẹ́tọ̀ọ́ láti take decision lórí pé òun ò fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn tóun ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ó dá adjustment bísímìlà ẹ bá ń fún ọ yẹn. àwọn òbí ọmọ yẹn wọ́n fẹ́ kó gbọ́dọ̀ mùsùlùmí. ok ẹni tó jẹ́ go between. ẹni tí bẹ́ẹ̀ ni mi ò fẹ́. Naam tó bá jẹ́ pàwọn òbí ló wù pé kọ́mọ gbé ní ọ̀dọ̀ wa the final decision lórí ọ̀rọ̀ ọmọ wọn ọwọ́ wọn ló wà a lè persuade wọn láti take àwọn actions tó bá necessary láti rí i pé ajá ọmọ yẹn gbà lọ́dọ̀ àwọn tí wọ́n fi sọ́dọ̀ ẹ̀ tí ẹni tó jẹ́ alárinà yẹn tó ń rò pé ibẹ̀ lòun ti máa rówó ẹ̀bẹ̀ kọ́ a lè persuade àwọn òbí yẹn taking the decision on their behalf. Uh-huh. nǹkan tí agreement jẹ́ tí mo fẹ́ mọ̀ bóyá wà right is to find a way to bring the parents to Nigeria and go together to that woman to get the child back. Okay. we can do that. Okay. tó bá jẹ́ nǹkan tẹ̀ ń sọ ni pé àwọn òbí gan-an ọ̀dọ́ mùsùlùmí náà fẹ́ kú pé of course you can do that too dani. tí kì í bá ṣe pé ẹ fẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyí uh, contradiction of agreement tó wà láàrin àwa àti àwọn òbí ẹ̀ of course it is allowed dáadáa ni. ohun tó mi rò pa àǹsọ tẹ́lẹ̀ ni pé àwọn òbí ò fẹ́ ẹ̀ tó jẹ́ facilitator náà ò fẹ́ àwa nìkan la kàn fẹ́ kọ́mọ yẹn ṣe islam ṣe ní a máa mú sùúrù ni. ọ̀tọ́ ẹgbẹ́ àwọn òbí ẹ̀ gan-an ọ̀dọ́ anáfẹ́ká gbé bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ tá a bá lè gbé dáadáa ni. a kàn make sure yìí pé máa kíníkì tó máa tako òfin orílẹ̀-èdè tá a wà tọ́lọ́wọ́n bá ní gbogbo ẹ̀ka amọ́ yìí ṣó ti clear. bí ìdẹ̀rù pé ní ìwà tó tako òfin yẹn nínú pé ká fẹ́ pàṣẹ àwọn òbí pé kán lọ wùjọ́ ọmọ yẹn. ẹ bọ̀ sẹ́ máa jẹ́ ká gbàgbé pé ó ti ẹ̀wẹ̀ against òfin nàìjíríà láti gbọmọ ọ̀dọ̀ at all. is yeah. mi n current that aspect yẹn. it's a criminal offence. alahu akbar. aleykum salaam. Something like an advice. Ah, Jazakillah khairan. Before your contribution, before your contribution, tó bá jẹ́ pé òfin Nàìjíríà sir. àmọ́ ní nǹkan tí òfin ọlọ́run ọba kọ̀. just as ó ṣe sọ pé òfin united nations ń sìn ó forbid nǹkan tó ń pè ní slavery àwọn àfa wa ní anytime tọ́lọ́run bá ní kí muslims bá kebèrè jà. ọlọ́run ò sọ pé òun cancel nǹkan tó ń jẹ́ slavery but àlágbára àti ṣe so arrest ẹ̀ temporarily torí pé àlágbára àti kó ẹrú ni kì í ṣe pé tí muslim bá wá lágbára tán wá kó kékeré lẹ́rú a máa sọ pé òfin kan ti override tọ́lọ́run ọba ṣe mo fi ṣe examples ni o. Uh, so alhamdulilah i'm i'm it's good that you've informed me. a jẹ́ pé nǹkan tí wọ́n máa ṣe ní aspect yẹn. Uh, táwa ò ṣe lè kún lè tako òfin nàìjíríà ẹni tó lọ fọmọ yẹn náà sọmọ ọdọ náà lè kọ́ mà tó kún lè. it makes it easier now yìí pé táwọn bá ti rí consent àwọn parents yẹn secure lágbára ọlọ́run we can influence that decision. ọlọ́run fún wa ṣe. aleykum salaam tó láì. ẹ má bínú mo lè dín ìbú díẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àti mo rò bí àìpìlẹ̀ lọ̀rọ̀ yẹn ti wọ. èmi náà ní similar experience. ọkọ̀ọ̀kan mú èèyàn kan wá. wọ́n ní màá máa sanwó lórí ẹni yẹn. ok so along the line i watch documentary gbogbo procedure ti um, lọ́sùn tí wọ́n ní investigate àwọn tó ń gbé ọmọ ọ̀dọ̀wọ́ only child trafficking and all that. tó ah. bá tí wọ́n fẹ́ sí nǹkan ṣẹlẹ̀ ẹni yẹn láti lọ bàtọ́ wọ́n fẹ́ mú ẹlòmíì padà wá àwa wà under age. ok kò ṣe é rú ọmọ tí fi ṣe é rú ṣe ìyá fúnra wọn analyze ẹ pé irú nǹkan báyìí ìjọba fúnra rẹ lè bọ́ báyìí fún wọn investigate nǹkan tí wọ́n investigate ah. ìjọba fúnra rẹ lè wọlé wá torí wọ́n bá débi pé labour to also report the cases like cases of like ọlọmọ kan tó ń gbé bì kan lè ah. sọmọ wọn hmm. so àwọn pé anybody lè fi pé ó lè fi bẹ̀ mú mùsùlùmí pé ah. àwọn náà ń takò òfin so what we did was that when they brought this girl mm. we told them pé ọmọ tẹ ẹ mú wáyé àwa náà ṣe bẹ́ẹ̀ pé ah. ọmọ yìí kéré àwọn ò sanwó lé lórí. education eh, eh, right ẹni láti wà education tẹ́ bá ti wá gbà ẹ ti ti gbà àwa náà máa rìpọ́ọ̀tì yín fún ìjọba. tọ́ àbá gba kí ni. gba ẹ̀kọ́ ọmọdé yìí kàwé. Okay. nígbà fẹ́ máa gba owó lé lórí dandan dandan. ok torí pé yẹn ò ní ní owó yẹn. so ẹ̀yin ní a máa lọ skul lọ́dọ̀ yín bọ́tẹ́ ẹ̀ ní kúrò fún wọn. wọ́n ti gbà wọ́n bá mú kúrò lọ́dọ̀ wa àwọn arẹ́dẹ̀ àti wọ́n wọn lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. ok wípé wọ́n ṣe child trafficking. ok and abort wọ́n láti ju ọlẹ̀. àwọn ò béèrè owó but máa bè lóòrèkóòrè láti mọ̀ pé ṣálàáfíà ló wà. ok ṣé nǹkan kò ṣe which at the alongside tó kọ́dọ̀ wa náà ló máa wá gbé allen islam adele stay for as long as we ọmọ ẹ̀fọn rẹ̀ dì sáì láti pé mi ò gbé bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú islam. Okay. ṣe gbọ́ ẹgbẹ́ la yẹn dáadáa. fẹ́ find out ṣé ṣé any reason wà pé èèyàn ò lè rán ọmọ yẹn lọ school and not antagonize the parents continue to pay them. fine ẹ̀kọ́ títà ṣé ṣé kò ṣeé ṣe wípé kéèyàn ọlọ́mọ yẹn lọ sí skul títí ẹ̀sìn láláì jẹ́ pé threat wáyé fáwọn òbí yẹn nǹkan tí mo lè fi dáhùn bẹ́ẹ̀ yẹn rèé additional burden ni títí ẹ̀sìn sọ ẹni tọ́lọ̀ bá ní kó lẹ́mìí àti ṣe sádọ́kọ̀ yẹn tọ́lélá ilham téèyàn bá lẹ́mìí àti ṣe sádọ́kọ̀ yẹn kì í ṣe ọ̀ràn yẹn lé lórí títí ẹ̀sìn àǹfààní kúrò àwọn ọmọ yẹn ń gbé lọ́dọ̀ wa ń lórí àǹfààní fún wọn náà ni pé wàláhì kọ́lọ̀ ń fa gáìdì wọn sí ẹ̀sìn islam ẹni tọ́lọ̀ ń bá ní kó lè fi education yẹn kún fún ni allah reward the person that is the best. ara ẹ̀ ni. Thank you bẹ́ẹ̀ni ó yé mi náà yí pé àǹfààní tí àwọn ọmọ yẹn máa jẹ lábẹ́ àwa mùsùlùmí ó pọ̀ jù kan wà lọ́dọ̀ àwọn òbí tó bí wọn gan lọ sámàtẹ̀ wá sọ pé lọ bí wọ́n ṣe ọmọ ọ̀dọ̀. Um, mo bẹ ọlọ́wọ́n ọba bóyá nínú àwọn contributions yìí ẹnikẹ́ni nínú wa tó máa gbọ́ ọmọ ọ̀dọ̀ kó ṣọ́ àwọn ìwọ̀ tọ́lọ́wọ́n ọba ni ó wà lórí wọn tó ti yé kó má jẹ́ pé látara pa àgbà wọ́n a máa lò wọ́n nílò tó fi jẹ́ pé èèyàn á fẹ́ máa ṣe bí ẹni tọrọ irú ẹ̀ lórí ọmọ tiẹ̀ náà torí pé àwọn ṣe ṣe ọmọ ọlọ́mọ nínú àdúrà nínú èpè a máa jẹ́ kan lórí ọmọ tiẹ̀ náà tá a bá gbà wọ́n pé kán jọmọ ọ̀dọ̀ fún wa kán máa jẹ́ house help àwọn ẹ̀kọ́ tí islam kọ́ wa nípa treatment irú wọn ká kọ́ tí àwọn bá lè ṣe sádàpà lára wọn tí ó máa ṣàṣeyìn subject yìí pé náà even táwọn òbí bá tẹ̀lé kí wọ́n máa sanwó téèyàn bá wà ní position pé òun lè àkọ́ láti ṣe àwọn kankan fún àwọn ọmọ yẹn tó bá dijọ́ iwájú ó ṣeé ṣe káwọn ọmọ ẹ̀gbọ́n lẹ́mìí ọpẹ́ sí ọpẹ́ àdẹ ní ọlọ́run bá téèyàn torí ẹ̀ ṣe kò gbé lọ́dọ̀ ẹ̀ but ká ṣọṣe pẹ̀lú ti nàìjíríà pọ̀ bí ẹ̀ sẹ́mi ok mò ń mọ̀ wá wíà wípé wọ́n ń èké ìtàn ọ̀pọ̀ child trafficking but mi ìmọ̀ píkà mention ẹ̀ kó extend ibi tí ẹ ṣẹ̀ jẹ́ kí n understand yìí so màá sọ pé ká ṣe with great caution kí ọlọ́run ọba ó jọ èyíkéyìí tọ́lọ́run bá ní kó kọ́ngùn sọ́dọ̀ ọ̀nà àwọn ọmọ yẹn ọlọ́run jẹ́ ká jẹ́ sábàbí dáadáa fún wọn káwọn náà jẹ́ sábàbí dáadáa fún wa next question please. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n sọ sí mi ni pé gẹ́gẹ́ bí pẹ́ńtì wọn bá ti dé stage kan. naam. wọ́n máa dá wọn padà fún ọ̀gbìn. naam tó bá ṣe pé àwọn tẹ́ kọ́ tó bá fẹ́ra wọn nígbà yẹn wọn bá ṣe rárá. along the line lọ́wọ́ ní ìyàwó ló bẹ̀rẹ̀ sí máa lágbọ̀ọ́yé sí. wọ́n náà wá kára àbí káwọn méjèèjì túká. kí àwọn arìpẹ́ tí ọmọdé ẹ̀dá ọmọ yìí padà fún bàbá ẹ̀ ó lè kó bá wọn bàbá ẹ̀ gò lọ́dà sáà. kí ni kíyàn ṣe ní oṣù tó jọba. ṣe rí lẹ́ẹ̀kan tí mo sọ mo ní wọ́n bá gbé ọ̀rọ̀ custody lọ adájọ́ sẹ̀ríà apart àwọn basic uh, principles tó ti wà ńlẹ̀ pé ní kékeré ọ̀dọ̀ ìyá la gbé tó bá ti ń dàgbà kí bàbá lè fún ní àwọn discipline àwọn àpá kan tó kájà padà. wọ́n ní the first concern of the country when deciding o ní pé ibo ní interest ọmọ yìí ó ti wà best protected. so tó bá jẹ́ pé sísà ló ń tọ́jú ọmọ bọ̀ láti ilẹ̀ ló ń tọ̀ bọ̀. nínú ibi kọ́ṣẹ̀ tó wá béèrè time tán fẹ́ ra wọn wọn lágbóyè ẹ̀sìn ọlọ́run ti wá fi àgbóyè ẹ̀sìn ṣàánú ìyá ó wá rò pé tóun bá gba ọmọ yìí padà sọ́dọ̀ bàbá ẹ̀ kò lágbọ́yé ẹ̀sìn kò ní nǹkan tó máa fi tọ́ àwa náà rò pé ó bẹ́tà kí sísà yẹn máa tọ́mọ yẹn lọ kókìnrin ó da tọ́ lórí ẹ̀sìn islam ó fi tàbí kókùnrin ó tọ́ kó má lágbọ́yé islam lọ ṣùgbọ́n tó ń gbọ́ ọkùnrin yẹn fẹ́ lọ kọ̀ǹtẹ́ẹ̀tì ẹ̀ láti tún bẹ́sìn o ẹ jọ ṣẹ́gbọ́ yìí dáadáa sísà ọkọ yẹn ò bá lọ kọ̀ǹtẹ́ẹ̀tì ẹ̀ kí káìtò òun ni ìṣètò twenty ìgbà tó bá kọ̀ǹtẹ́ẹ̀tì ẹ̀ ó dáadáa padà but tí ò bá contest yẹ ẹ ó wà safer nígbà tí o ti contest pé sísá máa dáre àti pé òun ló lágbọ́yé islam alana ozef question number number three àbí number four number four number five number five number six aleykum salaam. kí ni ẹ̀ ń ṣiṣẹ́ mọ́ni man. ok salaam aleykum sir. aleykum salaam. ní ní ìbéèrè mi dá lórí tọ́lák. naam. but the uh, sister dey jọ. naam. o is a practical ohun tó ṣẹlẹ̀ gangan ni i think the sister is confused. ok. wọ́n ṣe nǹkan tó jọ ápùtù. ok. ní ìgbà tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé nípa nípa ìmọ̀ nìka. naam. wọ́n ní ẹ̀ take format pé wọ́n lọ pẹ̀lú about. Um, wọ́n sọ pé àbúkí ẹ̀rẹ́ bí abẹ́ èèyàn mẹ́wàá. kò sí ẹbí brọ́dà nínú wọn gbogbo wọn ọ̀rẹ́ brọ́dà ni. àwọn sísà tí ìgbà ó yẹ sọ fún àwọn ẹbí tó wà mẹ́ẹ̀ pé ọkọ̀ lágbájá lélẹ̀. ní ìtò ti sọ pé igi ti so. ẹlẹ́rìí wà ń bẹ ọkọ̀ ti fẹnu sọ. ọkọ̀ sí ẹbí brọ́dà níbẹ̀. kọ́lá padà mú sísà lọ wọ́n lè gba sísà. gẹ́gẹ́ bí ìyàwó tùbí ó ṣe ròǹgbà lẹ́yìn yẹn èdè àìyedè yẹ ṣẹlẹ̀ láàrin brother àti sister wọ́n dẹ̀ wò pé ṣe bí introduction lásán wa rẹ̀ ṣe sister padà lọ fẹ́ ẹlòmíì hmm. kò sí ida kò sí nǹkan kan ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú nìka kejì sísá wò pé àgbọ̀yé tòun ti pọ̀ ju ẹni tí òun padà fẹ́ sí pé àǹkọ̀kan ṣe sísá ó bímọ méjì fún brọ́dà kejì ó wá kúrò mbẹ́ ó tún lọ fẹ́ ẹnì kẹta nìgá àkọ́kọ́ ṣó ti wo ni. Hmm, nítorí ẹ yẹ ká gbé láyé tó ká tó dọ̀rùn. tòṣé nìgá àkọ́kọ́ ó ti wo ni. is that the question? yes. okay. ṣe rí gbogbo àlàyé tá à ń ṣe fún wa nípa wípé nǹkan báyìí ló constitute ọ̀la nǹkan báyìí ni òun ṣe tọ́lák téèyàn bá gba tọ́lák ìgbà báyìí la fẹ́ kó dúró dà ìdí ẹ̀ gan-an ni nǹkan ti bèrè yìí wípé akókó jẹ́ pé tí yìgì bá tiẹ̀ máa wá tí yìgì máa ń wà lórí yìgì oníyìgì a kì í gbé yìgì lọ so yìgì míì tí yìgì àkọ́kọ́ ò báyìí tí ì rèé ẹlẹ́ẹ̀kejì yẹn ò valid àkọ́kọ́ tẹ sọ pé àwọn pẹ́rẹ́ǹtì sísá sọ pé àwọn gbà àwọn fi fún yẹn ápò nìka yẹn so márèjì ni. ẹ láwọn pẹ́rẹ́ǹtì brọ́dà wọ́n gbà á àbí ìdá èdè ló wáyé ni wọ́n ní kán yàrá wọn. as what? ok títà ló bínú kúrò. ìgbà tó bínú kúrò ọkọ̀ ò kọ́ òun fúnra rẹ̀ ò sọ yí pé òun fẹ́ ṣe hólùrù kọ́kọ́ pé òun gbà for as far as we understand given what you put given us sọ pé àwọn ndc sẹ́fún àyẹn correct ìgbà àkọ́kọ́ yẹn ń ṣì wà lórí sísá yẹn for any other one tó bá so lórí ẹ̀ kì í ṣe yìgì ẹlẹ́ẹ̀kejì ó ń ṣe yìgì tọ́pẹ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí sísá yẹn bá fẹ́ tù dáa tọ́rọ̀ ẹ̀ fi máa rọrùn wájú ọlọ́run ọba tó padà lọ sọ́dọ̀ ọkọ àkọ́kọ́ yẹn kó bẹ́ẹ̀ kí wọ́n pẹ́ mi ò fẹ́ mọ́ pé kó tó òun sílẹ̀ ó ti yé sìn lọ́dẹ tọkọ àkọ́kọ́ kò ní láti fẹ́ ìyàwó ẹ̀ náà sì ni it's true ó sá kúrò ńlé ni ó sá kúrò ńlé ni ṣẹ́rí some of these cases some of these cases wọ́n máa dọ̀tí pé too hypothetical to be real but wàláì ò ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bí sísà mi ṣe sọ yìí wàláì mo mọ similar case lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé pé bàbá lòun ti yọ̀ǹda tó ti yé sísà dẹ̀ ti bá brọ́dà lọ́lé bóyá something happened a week two weeks together ó dẹ̀ ti pé no no no i made the wrong choice ó lè kó kúrò lé wọ́n dẹ̀ kó àbẹ̀wò àbáwá dẹ̀ ní à kẹ́ ẹ̀ bá rí èmi náà ò rí o mi ràn níbi tó lọ ẹ̀yin ni mo fi fún. so however long it takes tó bá jẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá ìyàwó tó sá lọ padà sí kíni. lẹ́ni yìgì tó bá so lọ́hùn yẹn wàláhì kì í ṣe yìgì. but wọ́n lè má fi ya ṣìnà wọ́n lè má fi jẹ ọkùnrin yẹn tó bá discover later. wọ́n máa ń pè ní nìka ìṣubà. tó bá jẹ́ pé investigation tẹ́ kó ṣe ni ò ṣe properly ló fi polyplat error wọ́n lè má fi ya eh, ṣìnà jẹ́ marriage ò valid níjẹ́ tọ́kọ àkọ́kọ́ bá ti fi fẹ́ claim right yẹ until tó bá lé yìgì yẹn kúrò lórí sísà yẹn so irú wọn a máa tẹ̀ ẹ́ àátẹ̀ bí brọ́dà yẹn kí kó yọ̀ǹda ẹ̀ látọ̀rọ̀ ìyàwó téèyàn fẹ́ tó ń sá kiri ṣé ìyàwó ẹni ni so táwọn bá ríru yẹn a máa ń bẹ̀ wọ́n ni pé òótọ́ ẹ̀tọ́ ẹni obìnrin téèyàn fẹ́ tó ń sá kiri yẹn ó ṣe ìyàwó tiẹ̀ so tú sílẹ̀ so ẹnikẹ́ni access sísà yẹn ẹ tẹ̀ ẹ́ àní kó túláàsì fẹ́ni tí ìfẹ́ ò bá sí lọ́kàn ẹ̀ but ó ní ìdí kíkẹ́ nìyẹn tó òun sílẹ̀ kí second or third marriage gbọ́dọ̀ àbálẹ̀ fún. now question number now wàláì kò sí èdè jì nípa ẹ̀ tí bọ́dà yìí ò bá mọ̀ tí bọ́dà yìí ò bá mọ̀ ọlọ́run ọba lè forí àìmọ̀ jì but for the sister ó dájú pé zina ló ń ṣe no doubt about that now question number seven. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. mo fẹ́ bèèrè ni pé ṣé tí ọkùnrin ọba ti bímọ kan tẹ́lẹ̀. naam. àbí àbúrò ẹ̀ àbí ó mú èèyàn kan wálé. naam. ṣé díútì ìyàwó ni ẹ mọ̀ pé tí obìnrin bá bímọ díútì ẹ̀ ni kó rí ọmọ yẹn. bẹ́ẹ̀ni. ṣé díútì ìyàwó ni rearing of those children ṣé díútì ẹ̀ ni. because nísìnyí tẹ́lẹ̀ pé ọkọ tó máa kó ìyàwó ọmọ ọlọ́ba ó ní ah. right láti ní òun ò tọ́ ọmọ ìyàwó lóun fẹ́. Ah. tó ń lọ bá jẹ́ pé ọkọ tó ti bímọ ni síyàwó náà lè sọ pé òun ò tọ́ ọmọ ọkọ lòun fẹ́ o wípé òun àbóhùn ò fẹ́ àbúrò o ọkọ tòun lòun náà wá fẹ́ tó tó sì ò ní kó ń tọ́jú ọkọ àtàwọn ọmọ tó ń bá bí fún un. mo fẹ́ bèèrè pé mo fẹ́ pé èèyàn wọ́n máa fọmọ fún gbogbo jẹ́ ọ̀tọ̀ ẹ̀kọ́ òun náà nídìí òun náà nídìí òun náà nídìí assistance. mi fẹ́ bèrè pé assistance yẹn tó pé bí ẹni tí ó bá ní owó tó ẹlòmíì náà ó lè ní gbogbo qualification yẹn ó yẹ pé tiẹ̀ náà ó struggle mọ́ náà ni ó ń bí ṣe nǹkan tó bẹ́ẹ̀ ẹ̀ náà ní pé ọlọ́run ok kì í ṣe bàtà àǹfààní tí nìyẹn fúnra rẹ̀ ò bá lè dá dúró kì í ṣe financially ni wọ́n mi. ìdí ni wípé gbogbo ibi tọ́mọ bá wà tó ti ń sìn bàbá ẹ̀ náà la fẹ́ kó fi owó ìtọ́jú ẹ̀ kó fi sílẹ̀ bẹ̀ tó ti ń sìn. ẹ tó bèrè question yẹn ẹ tó bèrè question. mo ní gbogbo ibi tọ́mọ bá wà bàbá náà la fẹ́ kó náwó bùkátà ẹ̀ nígbà tó sọ pé kí ìyẹn má jẹ́ tóun náà ní ìdí assistance kì í ṣe financially náà mi ti yé torí anywhere tó lè wù kó gbé nǹkan tó wà nílẹ̀ náà ni pé bàbá náà ló yẹ kó gbọ́ bùkátẹ̀ àfi tẹ́nìyẹn bá ní kó má wọlé lókù so kì í ṣe ti finance ni wọ́n báwa bá ti kú well a fẹ́ káwọn mọ̀lẹ́bí ṣojúṣe lórí ẹ̀ ṣé ti yé but gbogbo ẹ̀ lọ ẹni máa gba ọmọ tó tó ti ń sìn tí kì í bá ṣe pé sẹ̀ríà kọ̀ tí kàn ń pa fún un tí kì í bá ṣe pé wọ́n kàn ń pa fún un ṣe pé wílíǹlì ló ní kán mú ọmọ wá òun máa assist rẹ̀ tó bá wo pé òun ò ní kápá òun ò ṣe lè gba ọmọ yẹn tọ́ tó dẹ̀ mọ̀ wípé ó wù òun láti tọ́ nítorí tọ́lọ́wọ́n ọba àwa máa advice ẹ̀ pé àníyàn tó níyẹn fúnra rẹ̀ àdúrà rúzìkì ni. agbọ́dọ̀ mi ẹ̀yẹ dáadáa tí kì í bá ṣe pé ọkàn pa fún mo ti sọ lẹ́ẹ̀kan pé láwọn circumstances kan sádájú bá wo gbogbo fámìlì lórí pé ah, ẹnìkan nu wọn ló qualify láti tọmọ yẹn àdẹ̀fẹ́ sọmọ yẹn nù ilé ẹjọ́ lè kàn pé lápẹ́ ẹ̀wọ̀ ló máa tọ̀ wọ́n wá lè ṣe application lé ẹlòmíì lórí pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin a máa dáyé báyìí fún un láti assist rẹ o ìwọ ni kó bá wa tọmọ yìí mo ní tí kì í bá wa ṣe pé wọ́n kàn án fún yàn èèyàn yẹn ló wù láti tọmọ ó wá wo pé financially òun ò lágbára tó ti yé mu wá ń sọ sí mu ní ìyẹn gan àdúrà ni fún yàn pé ìwọ ọlọ́run dákun lànà fún mi mo fẹ́ tọ́ ọmọ yìí fún ìdíbàdà yìí kọ́lọ́n fi tọ́ kọ́lọ́n fi lànà fún wa. àní fẹ́ kó jẹ́ pé ilé ẹjọ́ kan pa wọ́n tún wá yan iye kan yìí pé wọ́n gbọ́dọ̀ máa san fún yàn pé ìyàn wa takú pé òun ò rán lé ẹjọ́ yẹn mo ṣe ń bẹ̀ yín pé ẹ mú pé ìbáàdà ni ilé ẹjọ́ bá rò lọ tán ròmọ pé ààrí mi kankan tọmọ yìí lè gbé tí islam mi ò ní tojúrú ọ̀tọ̀ ẹni báyìí lọ kí nìyẹn gbà pé ọlọ́run ọba ló dáhùn lẹ́jọ́ yẹn ẹ jẹ́ ṣókè ẹ̀ sísà the first question wípé ṣé èèyàn lè sọ pé mi ní tọmọ yìí kò wù mí láti tọ́ bẹ́ẹ̀ ni ẹgbọ́n o ó ní ìdàlàyé bó ṣe jẹ́ pé sísá lè sọ pé mi ní fọṣọ ìyẹ́ ọkọ kò nínú àgbímẹ́ǹtì wa báwo ló ṣe rí of course ó máa ń fẹ́ra wa kò sínú agreement pé ó kò ní máa fọṣọ ìyá mi but ìkọ́wọ́ àánú agreement ọlọ́run ọba ní gbogbo àṣẹ tó bá pa àfẹ́yí tó bá pa fún kọ́ọ̀lọ̀ lọ́hùn nìkan nìkẹ́ ìdànù. tó tó bá sọ pé kò sínú agreement ẹlẹ́hàá mo pẹ́ láṣẹ ìwé ṣe nǹkan báyìí. pọ́ìntì kan tọ́lọ́wọ́ bá sọ yí pé ẹ ní choice pé mi ì ṣe tó bá wo nǹkan tó pa láṣẹ yẹn tó bá ta pàṣẹ ọlọ́run ọba. ẹ̀rẹ̀ ẹgbọ́n yẹn yí dáadáa àbí àwa wo ability ẹ̀ wọ́n pé nǹkan tán paláṣẹ yìí ó kọjá nǹkan tí ability ẹ̀ lè kí wọ́n fi pé ah either because it's against what allah commands or because ó ti over budget náà kò lè ṣe é ó ti wá jẹ́ kó wà within what she can do ẹ̀ lóun pa aláṣẹ pé kó ṣe é kó ṣe ẹ̀ náà ló gbà in fact ẹ̀ torí pé àwọn kan sọ yí pé even kéèyàn fi oúnjẹ fọ́kọ kò sínú agreement àwọn kan sọ ẹ má jẹ́ surprise yín àpàdé làwọn tó sọ wọ́n ní kò sínú agreement pé àgbọ̀dọ̀ sí oúnjẹ fọ́kọ àwọn tó dá wọn lóhùn two point táwọn náà fi dáhùn rèé wọ́n ní fine ká sí oúnjẹ ò sínú agreement ṣó wà nú agreement pé ànábì ní gbogbo nǹkan tó bá pẹ́ láṣẹ àfi tó bá pẹ́ tó lọ́wọ́ nínú àjẹpẹ́ ààrẹ náà ni kọ́ bá ní oúnjẹ fún mi ó ti wọ̀ ọ́ fún aṣọ mi ó ti wọ̀ ọ́ mami bá mọ́mì fọṣọ wọn ó ti wọ except tó bá jẹ́ pé ó ti wá o gba bọ́dì náà níbi pé ipa obìnrin yẹn ò gbogbo nǹkan tó kọ ní kó ṣe that's a different thing. ti yé so mo understand wípé ọmọ ọlọ́mọ ń gbà mí òun tún un tọ́pẹ́ lómi. but tọkọ bá ní bá mi tọ́jú ẹ̀ ẹ jẹ́ káwọ́ from the point of view wípé àṣẹ ló pa wá tá a bá ṣe òun kọ́ la ṣe fún ọlọ́run ọba la ṣe fún. kì í tẹ̀mí wá advice rẹ̀ yàtọ̀ sí pé ọkọ pààyàn láṣẹ kò pààyàn láṣẹ àwọn ìbáàdà kan wà téèyàn bá ṣe wílé ńlì wàláhì tọ́lọ́hún ò bá ní kó rí èrè ẹ̀ lọ́sàn-án á rí tó padà lẹ. yàtọ̀ sítọ̀tọ̀ ọlọ́run ọba o ìyẹn a ti mọ̀nà pé èèyàn ò ní ṣe ìdígbà kan kó má rí lọ́tọ̀ ọlọ́run ọba èmi táyé yìí lèmi tẹ̀ ń sọ táyé ń bí ṣé rí ọmọ ọlọ́mọ míì téèyàn tọ́ wàláhì ọlọ́run lè wá ní kó wá ṣe ọmọ ọjọ́ ọmọ tó jáde lára tiẹ̀ lọ. so at the point téèyàn ń tọ ìnira ni àwọn nǹkan táwọn àfáà sọ yìí pé obìnrin ti ń gbáwájú ara wọn là ń sọ fún yín yìí ó lè kí kùránì ti tù bíi ó lè má jẹ big deal but àwọn real tech wípé ó ju rẹ̀ lẹ̀ fọlọ́wọ́n ọba àwọn aspect yìí ni aspect yìí ni òyìn tó pọ̀lọpọ̀ yín obìnrin ọlọ́run àṣeyọrọ̀ fún yín ó ṣe rí nìyẹn náà. bẹ́ẹ̀ni kí n bá takùtọ̀ lọ́wọ́n ọba kí n lè kọjá ntí pẹ̀ẹ́ká bẹ́ẹ̀ ni ojúṣe ni. Naam. Naam. asọjọ jazakillah khairan ṣẹ́rí one thing nípa islam ṣẹ́rí one good thing nípa islam rèé ó wà very mathematical wàláhì ó dàrú téèyàn bá ti rántí text ó tún tuntun. ṣẹ̀rí ṣẹ̀rí scenario ti sísà mi pin pé ó ṣẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́. àwọn kan tradition ni wọ́n kà kún yí pé ìyàwó ilé gbogbo ọmọ tó bá nu ilé kò gbọdọ̀ pọ̀ wọ́n lórúkọ ẹwà wíà ó wà nílùú òkè kò sí lẹ́kọ̀ọ́ mi báyìí no man's land lẹ́kọ̀ọ́ ó wà lẹ́kọ̀ọ́ ó dà ọ́pọ́lẹ́jì now yàtọ̀ sí yẹn irú nǹkan tí títà wa sọ yìí ó lè ṣẹlẹ̀ láwọn ibì kan ọ̀làjú pé a ti ń kàwé a ti ń ṣe gbá ni ò jẹ́ kó wà pronounce mọ́ láyé ìgbà kan it can be extended to the point wípé ẹnìkan ò ní pọnmi nínú agboolé yẹn mọ́ ìyàwó tó bá fẹ́ gbẹ̀yìn lọ́ a máa lọ sódò pọnmi fún everybody. ṣé ẹ̀ ń gbọ́ dáadáa? nà wọ́n wá béèrè pé ṣé wọ́n á yan irú iṣẹ́ yẹn fún ìyàwó tó wá ní ṣe é sọ mí ẹrú ni ṣe ń kún sí ẹ gbọ́ nǹkan tẹ̀mí sọ mo ní àwọn àfáà ni táṣẹ káapá tó bá takùtọ̀ lọ́wọ́n ọba she can object táṣẹ káapá tó bá kọjá tó ní ability fún ṣẹ́rí ṣé mo jẹ́ ẹrú ni kòkòrò nínú agbárí wàláhì tàláhì láàrin ìyàwó sọ́kọ̀ gan ẹ̀ mọ̀ pé kọ́ṣẹ́ máa ń crop up ìpàtà ní ká fọṣọ ẹnìkan ṣáwa jẹ́rúfẹ́ nìyẹn ni ó máa ń jẹyọ especially if you are tọ́lọ́n bá bless you pé you are better read better qualified education ọlọ́run tún wá fún yàn ní position tó tún ju tiẹ̀ lọ wàláhì that same question máa ń kọ́ pé wà kí ló rò fóun jẹ náà nǹkan kan tí àwọn máa ń rántí tí ò kí ń jẹ́ kíkiní ẹ̀dá omi èèyàn ní pé ká ìbáàdà ni nǹkan tó bá jẹ́ ìbáàdà kíní yìí kọ́ ni mò ń ṣe fún ọlọ́run ọba ni mò ń ṣe fún. so mo fẹ́ kẹ́ wo situation yìí. tó bá ní agogo yàrá tó wà níta yìí pátápátá omi tí wọ́n bá need sísà ọ̀kẹ́ bá mi pọ́n fún wọn. ṣẹ̀rí tíṣe ìtọ́nù parun alẹ́ sí pé ṣé o jẹ́rú ni ẹ dáhùn kò bẹ́ẹ̀ ni ẹrú ọlọ́run ọba ni mí wàláhì ọlọ́run lèèyàn ń sùn lára ọkọ kì í ṣọkọ. ẹ jẹun fún ilé example ìgbà táà nẹ́bì ní tí gbogbo ara ẹ̀ bá dínkù tá a wá lóṣù tì í àwa ń pọ̀nlá àwa ṣe àwa àfi ahọ́n àfi àfi lágbogbo oyún tọ́s tó wà lára ibo ẹ̀ àwa fẹ́ kíra wa kú iṣẹ́ wa ní òtí ìṣojúṣe ẹ̀tàn o kí lẹ́rù kí ànájì sọ fún wa ṣé wàláhì nothing is too much as far as matrimony is concerned it is your gate to aljanna ṣe rí ẹni tó máa ń rán ilé tí pé ṣe ẹjẹ́rú yẹn ọ̀tá yín ni àyàfi tí wọ́n ti pín tọ́kọ́ pín láṣẹ pé ẹ ṣe ọjà ability yìí ọ̀tẹ̀mí tẹ́tẹ́ ọmọ kínní kan kò sí kankan nínú àwọn brothers táwọn náà lágbọ̀ọ́yé ẹ̀sìn ó máa wù kán máa lò ìyàwó àwọn nílò ẹ̀rú quite often nǹkan tí mi ṣàkíyèsí rè àwọn nǹkan míì táwọn ọkùnrin máa ń ní kẹ́ ẹ ṣe ara yín gan ń ba yín dùn but ó lè má yé yín àwọn ń wo wípé à ń ṣe súnà a fẹ́ jára wa gbà lọ́wọ́ tradition tó wà un-islamic at the same time àwọn nǹkan kan wà tó jẹ́ pé they are short ways to the heart of the people pé tíyàwó bá lè ṣe ó máa pè bí ààyè fún nígbà àyà àwọn tó ní òun tóun bá sọ pé nígbà mi bá wọn ṣe àwa máa rò pé ṣó sọ mí dẹrú fáwọn fámìlì ẹ̀ ni ọkùnrin yìí dẹ̀ mọ̀ wípé kì í ṣe tó wò ó pé kíyàwó òun di ẹrú fún fámìlì he's taken away for his wife in the heart of the family. Ìdílé lẹ́gùn pé ipá mi ò ka kò sáà bá kan lábẹ́ súnmọ̀ tó máa sọ pé ó ah, ṣe kọ àṣẹ yẹn. Bọ̀dá wọn bá wò from the onset pé anything tó bá ti ní kí n ṣe fún family ó ti fẹ́ fi mí ṣe ẹrú fún family ẹ̀ ní mi ní ṣe á jẹ́ pé ọ̀pọ̀ yìí tóun gan máa pa láṣẹ nínú ilé ẹ̀ kó máa jọ bẹ́ẹ̀. So èmi ń sọ sí pé yes my sister tó bá ní kẹ́ ẹ ṣe é tẹ wá examine ara yín pé mo lókun àti ṣe mo ní time àti ṣe nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ ẹ ṣe náà ni pé kẹ́ ẹ ṣe. Whether an individual can do it or not is a different thing but if you are judging by what the text says, òfin tí ká máa rán mi ní kí text ló gbàgbé lókun. If there is any contribution on this, to Toriolong, you keep me back. Go and put microphone. Assalamualaikum. Waalaikumsalam warahmatullah. Ẹjọ, you said something about eh, courtship. Ẹ sọ kọ́kọ́ courtship Yes. Which is on islamic Okay, mo rò pé lórí ìkọ́tún mo sọ yìí. Orí ẹ̀ náà ni mo fẹ́ sọ sá. Okay, now. You've known a brother. Now. Tó yẹ kó mọ̀ pé sincere ilé ọmọ ọ̀dọ̀ ló ń bẹ́ẹ̀ ṣe. Okay o lè fọṣọ o tí wọn fi ṣe kà ó gbìyànjú àwọn èèyàn kan wà nù àwọn sisters àwọn ọ̀dọ́ tí wọn fi fọṣọ kejì kẹta ọwọ́ máa ma ta lọ́ọ̀fin wà tó o lè ṣe brọ́dà yẹn gbà fọ́ lọ́hùn tó fẹ́ ẹ bẹ́ẹ̀. later ló discover pé òun láṣẹ lórí ẹ after marriage ó di pé bá mi fọ aṣọ tó yẹ mọ́ pé ibo ìfúnla ẹ má bínú àwọn obìnrin kan wà tí ò láì kìkì wọn fi ṣe ká wọn mọ̀ ọ́ tẹ̀ wọ́n kọ̀ wò pé no let's eat out Okay. and you might decide by ṣe ṣé oúnjẹ tó fẹ́ jẹ ni okay let's eat out máa sanwó. náà mo yẹ mi. ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ wà lù ẹ̀. jẹ́sàkìlá ọ̀fẹ́ fẹ́. ìkọ́tọ́ rí ẹ bẹ́ẹ̀ kó tó fẹ́ o. na òótọ́ <laughs> ni ṣe nínú nǹkan tí àwọn afa máa ń advice téèyàn bá ń fẹ́yàwó wọ́n ń pè kankan ní alkafa'a that is uh, compatibility wọ́n ní ó mátà gan-an téèyàn bá ń fẹ́yàwó lẹ́yìn ìtàn sọ yí pé ẹ̀sìn ló come first wọ́n wá ní the other ones as well kì í ṣe pé kò matter but person yẹn should be depressed ìyẹn ni pé ìbáramu ọkọ àtìyàwó nípa pé kí ni ṣé irú ìgbésí ayé ọkọ ń gbé bọ̀ tó dẹ̀ fẹ́ gbé ṣó báyìí tíyàwó ti ń gbé bọ̀ tó dẹ̀ fẹ́ gbé mu tí ò bá jọra wọn then chances kan máa disagree marriage wọn fẹ́ ní problem kó fẹ́ collapse ó wà very high so a máa ń advise pé káwọn èèyàn ó ṣọ tó ti yé sìn now ká má wò ó wòye pé mo nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ mi ó hand ó fine nǹkan kọ̀ lẹ́yìn ó fine ó hand tábà délé tán àwọn nǹkan yàtọ̀ máa wá yọjú so back to nǹkan tí sàmì béèrè lóòótọ́ lóòótọ́ téèyàn bá fẹ́ fẹ́ obìnrin ó ṣeé ṣe pé jẹ́ pé bákan ni wọ́n ṣe é wọ́n ṣe rè ńlé wọn. tọkùnrin bá fẹ́ tó wá sílé tiẹ̀ ṣé standard wọ́n fi rè ńlé wọn yẹn ó ti di ọ̀ràn yàn fún ọkọ wípé òun náà ló gbọdọ̀ fi maintain ìyàwó ẹ̀ nílé tiẹ̀ bí ọ̀ fóun wo nǹkan típa tiẹ̀ ká tó lè ṣe láti fi assist ìyàwó nǹkan táwọn àfa sọ ni pé akẹ́kọ̀ọ́kùnrin ṣe àránṣe fúnyàwó ẹ̀ within the means tó wà available sọkùnrin tó bá jẹ́ pé irú àwọn táwọn sọ yìí wọ́n lè afford washing machine easily kí o stress ọkọ tọkọ wá decide pé even though òun lè afford ẹ̀kọ́dẹ̀ náà òun ní kọ́bọ̀ but ara nǹkan tóun fẹ́ ni pé òun láti fọwọ́ ẹ̀ fọ́ ni tó ti yẹ ń sìn obviously ìyẹn kàn fẹ́ fìyà jẹ ìyàwó ẹ̀ ni kò sẹ́ni tó subscribe sí yẹn. ọ̀pọ̀ bá jẹ́ pé nǹkan tí à ń sọ ni pé ó ń jí lẹ́bù tó ti wá fẹ́ mi. even tí ò bá lówó washing machine a lọ wà ní o. tó ti ń sìn ìyẹn ti takò irú yẹn là ń sọ yìí pé rárá. káwa má wàá fi àwọn ọmọ wa sírú situation yìí la ṣe sọ yìí pé ó kọjá ká train wọn fún any eventuality pé ibi tó ń lọ ọlọ́run ọba nìkan ló mọ bó ṣe máa rí ó lè jẹ́ pé kákan lórí ìgbà tó kọ́kọ́ débẹ̀ atẹ́gùn míì tún fẹ́ ṣé kò ń ṣẹlẹ̀ ni it happens pé they may start off being well to do atẹ́gùn míì àwa nǹkan hard ọlọ́run àtún padà wá jẹ́ kọ́mọ wa jẹ́ ní tó jẹ́ pé whatever the situation ó lè adapt ó máa depend on the kind of training tá a fún ọmọ yẹn láti ilẹ̀ but mo quite agree wípé lẹ́bù tẹ́lómi ti fẹ́yàwó àti lẹ́bù tó fẹ́ mú ìyàwó ẹ̀ wá wọn ò wà consistent ṣẹ́rí ní aspect yẹn advice la kàn máa ń fún ọkùnrin pé tó o bá rí wípé ẹ jọ measure nípa status social level a sọ pé ṣẹ̀rí àṣelé ìwọ̀ o but chances kí má lè dín kó kó survive àwọn crisis yìí ó wà very very slim but technically now sísà ó bá wá fẹ́ tá a wá paláṣẹ wípé ṣe nǹkan báyìí tó lóun ò lágbára àti ṣe ọkọ ẹ̀ mọ irú ojú tó ti fẹ́ òun wàláhì àfi tó bá jẹ́ pé ọkùnrin yẹn parọ́ pé òun ò lè afford nǹkan tó máa jẹ́ assistant fún ìyàwó òun tó bá paláṣẹ pé kó fọwọ́ fọ̀ ọ́ tó ti yé tí kì í bá ṣe wípé ó ní palára tó máa kópa tó bá fọwọ́ fọ̀ ọ́ àṣẹ ọlọ́run ọba náà ni pé kó jẹ́ ọkùnrin yẹn kó ṣe nǹkan tó pẹ́ láṣẹ. ọkùnrin tó wá lágbára àti assist financially ó claim tóun ò ní àárín òun àtọ́lọ́run ọba nìyẹn. so back to your question now wípé ṣé tọkùnrin bá ti fẹ́ obìnrin at a level at a social level some comfort level ṣọ́ràn ọyàn ni pé ó gbọ́dọ̀ maintain comfort level yẹn tí sísà yẹn bá délé ẹ̀ ìdáhùn ni pé rárá ọlọ́run bá ṣe ní kí nǹkan tẹ̀ wọ́n lọ́rùn sí ló máa determine yẹn. so pé sísà má máa wá rán kọ létí wípé ó ní bí tó ti mú mi and that level must be maintained willy nilly come what ṣé ti yẹn sìn ìyẹn gan problem ni. so my sister i don't know whether you got any answer out of what i just said. wípé tí kì í bá ṣe pé sísà takú wípé regardless of what the situation is òun ò ní adjust sí nǹkan kan torí pé wọn fi bring òun up tó bá jẹ́rù yẹn ló ń sọ it is wrong. ọ̀pọ̀ pé ọlọ́wọ́n bá ṣe ìkẹ́ fọ́kọ ó tẹ̀lé afford kìíní tí ò ná ní nǹkan kan lọ́kọ́ wá takú pé òun ò ní ṣe then she has a point ìpín bẹ́ẹ̀ ni sẹ̀ríà náà fàyè sílẹ̀ pé àwọn tá a bá fẹ́ láwọn status kan ká fi nǹkan tó ṣe status wọn tán wà use mọ́ ká assist wọn tí kápẹ́ ẹ̀ bá wà bọ́ tí ìgbà sì kápá àlejòkọ yẹn nípa torí pé ó ti fẹ́ ní higher level pé ó gbọ́dọ̀ maintain higher level yẹn ṣé òótọ́ ló wá ní kápá ṣé òótọ́ kọ́ ló ní kápá àárín òun àtọ́lọ́wọ́n bá nìyẹn. Naam. Naam. Naam. Naam. Come on, move up. ó ti yé mi well um, wọ́n túbọ̀ fẹ́ question yẹn lójú ni tó bá jẹ́ pé tálíkọ̀ ọlọ́run náà ni wọ́n fẹ́ra wọn ọlọ́run wa mú improvement dáadáa dé títà wa béèrè pé kóra wọ́n ṣe machine fáwọn apá náà wá dáhùn pé ṣe bọ́ọ̀lù tí ń fi ń fọ́ bọ̀ tó ti yé pé kò ṣáà ń ṣe pọ́wọ́ tó fi ń fọ́ ti gé òun ò ní rà tó nǹkan tó ń béèrè sìn yes òun ni mo sọ yìí pé tọ́lọ́run bá ti ní kí status kó improve afẹ́kárí dáadáa yẹn lára àwọn aráalé wa afẹ́kárí now a máa bẹ̀rù àwọn ọkùnrin tó bá wà ní situation yẹn pé tó bá ti jẹ́ nǹkan tán lè afford ní nǹkan táwọn ìyàwó wọn ń béèrè fún kì ṣe tayọ̀ kì ṣe tìgbéraga bẹ́ẹ̀ ni àwa ti rò pé ọkùnrin ire kò ń fẹ́ kí ìnira pọ̀ fún ìyàwó ẹ̀ tó ti yé sìn anyone bá ń ṣe tó lára kọkùnrin máa fi ọkàn bí ọlọ́run bá pé kọ́lọ́run dẹ̀ fóun ní dẹ́kun láti múnira yẹn kúrò ara dáadáa ni. tó kìí ṣe kó tako sẹ̀ríà pé kí sísà wa béèrè fáwọn comfort tọkọ ẹ lè afford that is not wrong. but point táwọn ń ṣe ni táwọn make ni pé ṣé tọkùnrin yẹn bá claim wípé òun ò lè afford ẹ lòun ò ṣe rà á. ṣóbìnrin ní right pé ó da èmi náà ò ní ṣe é. yẹn mo yẹ sọ pé ojú tó nǹkan tó ń sọ àbírò ẹ̀ àárín òun àtọ́lọ́hún ọba ni èyí lè demand fún pé kí comfort level yín kó rise sẹ̀ríà ò lòdì sí pé kí comfort level yín ó rise tọkọ yín bá tilẹ̀ afford ẹ̀ tọkọ bá claim póun ò lè afford ẹ̀ sẹ́yìn lẹ́tọ̀ọ́ kó dà mí ní ṣe kinní yẹn mọ́ láti the question yẹn mo sọ pé àárín ọkọ àtọ́lọ́wọ̀n ọba ni tó bá parọ́ pé òun ò lè afford nǹkan tó lè afford ó túmọ̀ sí pé ó fẹ́ fìyà jẹ ọmọ ọlọ́mọ yìí ọlọ́run ò dẹ̀ ní kó fìyà jẹ níbi tó bá ti láǹfààní àti ṣèdẹ̀kùn fún ẹ jẹ́ ṣókílà sísà mi so even tá a bá bẹ̀bẹ̀ pé jọ kán bá wa increase àwọn means of convenience káwa rò pé wọ́n lè àfọ́rúkun láti lè máa ṣe n tó máa jẹ́ kókun yẹn ó wà náà ní ká máa rántí pé àwọn kọ́ là ń ṣe fún ọba tó ń fi wọ́n dán wa wò là ń torí ẹ̀ ṣe àwa wá ń kọ́ àwọn brothers wípé òṣìgbà tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀bẹ̀ gbà kúta òṣìgbà tó bá bẹ̀rẹ̀ fáwọn comfort kan wọ̀láhì ọkùnrin tó rí ẹ̀ bá pé á mọ̀ pé kò sí ayọ̀ tó tó kéèyàn rí ara léèyàn wípé ìnira kúrò fún ìyẹn fọkùnrin tọ́lọ́run bá dáadáa àwọn ẹbí náà sọ pé the best of you náà ni ẹni bá da sára alẹ́ ẹ̀jù but tó bá takú òun ò lè afford ẹ̀ ẹ̀yin lèmi wá ń bẹ̀ pé ẹ̀yin wá fi sùúrù pàdé ẹ̀ tọ́lọ́run bá da yín láre aleykum salaam. àtúkẹ́ ẹ̀bẹ̀ wá dáadáa ni. wọ́n ní kí n bẹ̀ yín kí n tún yín bẹ̀. lórí wípé ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí. ọ̀rọ̀ tó ń da ayé wù mí lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni. kẹrin ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ń sọ yìí. ó affect marriage àwọn ọmọ. bẹ́ẹ̀ni. in terms of intimacy. orí tí iṣẹ́ bá pọ̀. ìṣẹ́ wà yẹn ló ń pariwo yẹn tó bá lò kò pariwo. iṣẹ́ bá pọ̀ fún kìnìún nílé ọkọ. àbíkẹ́ fèsì báyìí wò tíṣẹ́ bá pọ̀ fóbìnrin nílé ọkọ ó máa ń affect intimate wa àkọ́kọ́ ẹ̀ sẹ́gbẹ́ at the end of the day ó lè yẹ kókò tó wá ṣe sábà àbísí kọ́kọ́ lọ fẹ́yàwó mi ó dẹ̀ máa affect in terms of máa fẹ́ bímọ náà tó tó bá yẹ pé iṣẹ́ pọ̀ tó bímọ máa ṣe torí mo rí pé ó dà pé mentality Africa naturally òní tó tó fi máa ṣiṣẹ́ so tọkùnrin nígbà tó ti rú as a brother á wò pé no iṣẹ́ yìí fẹ́ wàá ṣe náà ni meanwhile ó affect intimacy wọn òun ò dẹ̀ ní ọ̀fẹ́ pépà tó bá ti ṣiṣẹ́ obìnrin míì òun ló máa ṣe òun tutọ̀ fọmọ òun ló máa fọṣọ òun ló máa papọ̀ òun ló máa gbálẹ̀ òun ló máa ṣe everything even tó bá rẹ ọmọ tó ọkọ àmì tó bá rẹ ìyàwó yẹn kí aṣọ wa wà pé ọmọ yàgbẹ́ ọkọ tó máa lọ pè níbi tó ti ń ṣàárẹ̀ kó wá kó pè báwo ni òṣèré affect intimate mu sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó fẹ́jú gidigidi ni. mo àgbẹ̀. ẹ sọ ọ́n láti máa sọ àwọn bọ́dà náà ẹ̀ máa sọ àwọn míì wọ́n pé àwọn òní ràn ìyàwó wọn lọ́wọ́ tó dẹ̀ wọ́pọ̀. wọn ò dẹ̀ fi yẹn jẹ ntọ́lá ọba ní ká jọgọ mo àgbé pẹ̀lú yín ṣe rí gbogbo akọ́tá ló jẹ́ pé a wà lẹ́nu à ń kẹ́kọ̀ọ́ ni èyí tá a bá bẹ́yìn sọ tá a bá jókòó pẹ̀lú àwọn brothers à ń bá wọn sọ tiwọn náà ó kàn jẹ́ wípé a ní access sẹ́yìn ju àwọn lọ́nsìn i'm talking of myself sheikh laxet táwọn brothers jù mí lọ ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí látara pé halkọ ti máa ń ṣe fún wọn tẹ́lẹ̀ mi ráyè ṣe ju ẹ̀kan lóṣù lọ and uh, mendon akida tuesday mo agree pẹ̀lú yín pé ọ̀pọ̀ nǹkan làwọn brothers náà ni wọ́n ní ìpín ká bá wọn sọ kódà mo sọ fáwọn kan lánàá mo ní bóyá gan ni problem ìkẹta mo ní bóyá gan ni problem tara wọn gan ojú tara àwọn sisters lọ tó ti yé sìn agree yìí pé background gbogbo àtijọ́ ń bọ̀ ó wọ púpọ̀ láti fẹ́ tún tò ṣẹwárí ìfẹ́ tèmi tẹ̀yìn èyí pé èyí tẹ̀yìn bá ti fi ojú ẹ̀sìn wò tẹ̀sìn bá ti ní ó wà nù tọ́lọ́wọ̀n bá fẹ́ kẹ́ ẹ ṣe ẹ gbàgbé pé bọ́dà ò tí ì máa ṣe tọ́lọ́wọ̀n bá fẹ́ kóun ṣe ẹ try láti ṣe tìyín ó difficult kì í ṣe bá a ti ń fojú fo tiwọn náà à ń gbìyànjú láti kàn án náà sákìyèsí lórí pé eléyìí ò tọ́ eléyìí ò tọ́ tíṣẹ́ bá pọ̀ bóbìnrin gẹ́gẹ́ bí sàmì ṣe sọ òun lèmi náà sọ pé ṣé kìí ṣe ìdùnnú bọ́dà gan ni pé kí wàhálà dínkù fún ìyàwó ẹ̀ ìyẹn bọ́dà tó ti kú lórí ọkùnrin bá jẹ́ pé ó ní mẹ́ntálítì tó ń rọrùn nípa ọkọ̀ tá à ń pè ní matrimony ẹ̀ kò sírù nǹkan tí níbọ̀dì fẹ́ sọ a máa ní láti bẹ ọlọ́run ọba tì í ó dẹ̀ ti sùúrù kun ọlọ́run bá wa yí padà ọtí gbogbo ẹ lọ ẹ̀yin ẹjẹ́ ni tó fẹ́ pẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ kódà tí ò bá fún yín kì í. ẹgbọ́n tí mo sọ ẹjẹ́ ni tó fẹ́ fún ẹ lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ kódà tí ò bá fún yín kì í. ṣùgbọ́n yìí tẹ wá rí i pé wọ́n pàṣẹ ipa yín ò pa bẹ́ẹ̀ ni ìyẹn ẹ lè kọ́ níwájú ọlọ́run ọlọ́run náà dẹ̀jẹ̀ rí i pé ó kọjá ní yín ká lẹ̀ ṣe kọ́ bọ́tí típa sẹ́yìn dẹ̀rò pé ah, ó dẹ̀ láǹfààní àti túnmọ́lé yìí kúrò fún yín òkú bíi pé àgbọ́yé ò tí ì débẹ̀ àbíkọ́ tó ń bàjá ń bàjá ṣe lóun ò ní ṣe help yẹn nípa yín bá bá torí tọ́ lọ́hùn ọba ẹ ṣe. jẹ́ ká lọ sí nọmba eight nọmba eight. aleykum salaam wa rahmatulah. ẹ̀jọ̀ pẹ́sàn tí mo fẹ́ béèrè òun ní nípa àwọn boko haram ṣé pẹ̀lú bí yàn ṣe ń gbọ́ bọ́ ṣe ń ju bọ́ǹbù lọ́tún tó ń jù lóṣù èèyàn wá lérò pé ah, ìlú yìí ṣé mi tẹ̀lé gbé lu ìmọ̀ kó má lọ jẹ́ pé ẹnu ọ̀nà yàn ní next bomb tó máa jù bí yàn púpọ̀ wá ní òkè o pé èmi máa fẹ́ kókó òlù ni ṣé kò tako àdìsù tí ṣe láti pọ̀ tàn tó ní pé bí àjàkálẹ̀ àrùn bá ń ṣe tẹ́lẹ̀ kí máa kókó òlù yẹn torí ìlú tí lọ yẹn kọ́kọ́ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ nípa àjàkálẹ̀ àrùn ó yàtọ̀ sí situation yìí àwọn disease tó jẹ́ pé ó máa ń ràn lànẹ́tì ò fẹ́ ká gbé sákúrò ń bì kan ká má tún lọ tàka sí ibòmí tó kò ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ yìí. but nǹkan tí à ń fẹ́ sọ ń pa ilé ìta nǹkan tí ó ṣẹlẹ̀ ní pé àkọ́kọ́ náà mùsùlùmí nǹkan tí a máa ń kọ́kọ́ rò ká tó rò pé àtẹ́kù ni pé àtipa wà láàyè àtipa máa kú kó jẹ́ pé situation tí a máa wà at all time situation ìyọnu ọlọ́run ọba ni tó túmọ̀ sí pé tá a bá wà láàyè ó jẹ́ bí tọ́lọ́wọ̀n ọba yọnu kí ká máa gbé là ń kú ká máa dé kó jẹ́ bí tọ́lọ́wọ̀n ọba fẹ́ kí kú ká wa mọ́ ló máa ká wa mọ́ ìyẹn túmọ̀ sí pé boko haram no boko haram sísálọ àìsálọ the third question ni pé ṣé nǹkan tó yẹ ká lọ́wọ́ tó ni àbí nǹkan tó yẹ ká takò tó bá jẹ́ nǹkan tó yẹ ká takò ibi tọ́lọ́run bá ti fún aláǹfààní láti takò ọlọ́run jẹ́ kí wọ́n lè gbóhùn àgbé ẹ̀sìn wa takò lẹ́yìn tó bá jẹ́ nǹkan tó yẹ ká lọ́wọ́ sí ni ibikíbi tó bá ti ń fi wá ọlọ́run jẹ́ ká lè gbóyà a lè dáhùn pé bẹ́ẹ̀ ni ara ẹ̀sìn wa ni kódà tí gbogbo ayé ò bá fẹ́ gbọ́ gbogbo ẹni lèmi wá ti sọ wípé irú nǹkan táwọn boko haram ń ṣe yìí ẹ̀sìn wa takò ó tó ti ń sìn a gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ sí láti fún wọn lọ́wọ́ lórí aburú tí wọ́n ń ṣe yìí in any táwọn wọn bèrè ti pé òkè lẹ́yìn tó ti yanjú pé ẹ̀sìn wa takò ó ṣé ká wá jókòó tí ń ṣẹlẹ̀ ló dáa jù ní àbí kúrò ń bẹ̀ ẹni tó bá fẹ́ kú kúrò níbi tó ti ń ṣẹlẹ̀ nígbà tó ti ṣe pé ọlọ́run ọba ò ọwọ́ sí i èèyàn fẹ́ kú lọ síbi tó wà sépà tó bá ti ní garanti tóbi tóun kó lọ yẹ ẹ̀sìn òun fọkàn balẹ̀ ń bẹ̀ ju tóun ti ń sá lọ àní bẹ́ẹ̀ ni ó lè kó lọ. ọ̀sẹ̀ ọba kó kúrò ń bẹ̀ lọ síbòmíì tó dé kí tẹ́sìn ti tún máa tọ̀ fọjú pọ̀ ni. then my advice is situation boko haram kò tí ì serious níbi kí wọn máa sá kúrò nàìjíríà ẹni tó mi rò kó tí ì level yẹn but if for any reason any person fẹ́ migrate àwọn tó wà ní north ok àwọn tó bá jẹ́ kó ti ṣẹlẹ̀ ní eh, agbègbè wọn bí irú àwọn tó wà ní kano wọ́n fẹ́ tún bẹ́ẹ̀ sákúrò bẹ́ẹ̀ ni tí sákúrò tọ́ fún wọn kò sí kan tó ti di kó sákúrò so ìdàkálẹ̀ àrùn tẹ́ sọ yẹn kò ní í ṣe pẹ̀lú irú eléyìí rárá rárá ó ti Alhamdulillah alhamdulilayi. asalaamualeykum sir. ẹ. èmi ni nọmba nine o ẹ ẹ o àǹtí. ok no problem. Umu Muslim bi nineteen six àjẹ ten ká fi ṣe last question. Naam. After her. Eh, Naam. Mo fẹ́ bèrè pé kéèyàn bá ṣe nǹkan. Naam. Ó àníyàn tó dáa. Èèyàn ti ṣe tán. Afterwards, èèyàn wá bẹ̀rẹ̀ sí pé ah èmi mo ṣe nǹkan tó dáa èèyàn mi mo ṣe nǹkan tó dáa. Ṣé Ọlọ́run ọba máa gba reward yẹn? Rárá ìwọ́de. tọ́lọ̀ máa tó máa gbà kúrò. nígbà tí sọ máa dín kù. rárá kò dín kù. bẹ́ẹ̀ ni èèyàn ṣe é. ó dáa àwọn ṣèṣin ṣe é nítorí ọlọ́run ọba. ó ti yé mi. but afterwards èèyàn wà please nínú nǹkan tó yàn. ẹ̀mí ẹ̀ ń dùn sí nǹkan tó ṣe yẹn. bẹ́ẹ̀ ni kò bá ládẹ́ ẹ̀jẹ̀. tó ti yé sí ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ni pé kéèyàn máa fi dáadáa tó ṣe kó máa fi yangàn ìyẹn ni rìíyà. bọ̀tí pé lórí ẹ̀mí ẹ̀ ó ṣiṣẹ́ inú ẹ̀ ń dùn sí tó ti yé ìyẹn ò ń ṣàbúrú ìyẹn ò bá nǹkan jẹ́. last question. aleykum salaam wa rahmatulah. bẹ́ẹ̀ni question bẹ́ẹ̀ni. ṣé pé sísè ọkọ máa rí bọ́dà kan tẹ́lẹ̀ so ọ̀dẹ̀ ṣe eh, that. Naam. Àmì sísè ẹ̀ ti wá wọn pé òun bàbá yẹn ti yọ̀ǹda which means pé lórí fóònù ó ti wà convinced pé ẹni tó ń bá òun sọ̀rọ̀ yìí o ẹni tọ́mọ òun fẹ́ fẹ́ ni ó bẹ̀ ti yọ̀ǹda lóòótọ́ lóòótọ́ kẹ̀dẹ̀rẹ́ sísà yẹn náà ẹni tó present fún bàbá yẹn náà ló bá bàbá sọ̀rọ̀ ẹni àfúnni. ẹbí. so ẹ̀gbọ́n yẹn wá fa wọlé sábà sọ̀rọ̀ ṣẹ́bí ṣé ẹ̀tọ̀ sọ pé. ṣé kàkún náà. actually tó bá jẹ́ pé nígbà tí bàbá sọ pé òun ti yọ̀ǹda ohun tí bàbá gbóyé ni pé ẹni yìí fẹ́ fẹ́ ọmọ òun o tó ṣe é sìn kúrò lóun ti yọ̀ǹda kẹrí lọ bẹ́ẹ̀ nìkan tí bàbá tó sọ yẹn ìyẹn kọ́ ló ń dìtámì marriage mọ́ a fi yẹn wá support fún marriage ni so tẹ́ni person lẹ́yìn tí bàbá sọ pé òun ti yànjá tó bá lóhùn lọ́wọ́ sí i kò ná lè fà èyí tó ti ṣẹlẹ̀ ṣó clear even kẹ́gbọ́n yẹn máa mutí gan-an á ń bọ̀ sípẹ́ kó tó wá mutí náà. sọlá náà. pé. Oh, okay. Okay. Ṣé àmọ̀tọ́jọ́ òfin mọ́ra wọn ṣá? Náà. kílẹ̀ sí ìwà sí ẹni yìí wú pé à ń wọlé. ṣèbí agdo ti wáyé. agdo. ó ti wáyé ó ti pẹ́jù kó tó decide. tí agdo bá ti wáyé ẹ wo wọláyé ó lè dàbí àwọ̀dà gbogbo apáta lọ́lọ́wọ́n bá yan táàmù àtìtì wá ọlọ́run fẹ́ ká sẹ́lómi ìjòwò lọ ṣùgbọ́n nǹkan kan tó o máa dojúkọ tí a máa tẹ̀sí máa nìyẹn kò sẹ́ni tí ò tiẹ̀ tí ò bá jẹ́ one way á jẹ́ another way tẹni tá a sọ ń sìn brọ́dà tó ń rojọ́ yìí kéèsì kan ni tẹlómìn ọmọ ni a máa dákú dájí ó ti yẹn oríṣiríṣi ni wàláhì tàláhì tó ṣẹlí tí sísà a máa ń bẹ̀bẹ̀ yìí pé ká kẹ́kọ̀ọ́ tó bá yẹ ká kọ́ ká tó ṣe kínní yìí ṣẹlí tí gbólóhùn mo gbà tó bá ti jáde lẹ́nu wẹ̀líyù á àánú ọlọ́run ọba ló tó ti yẹ nǹkan kan títí sàn ẹ́ lè ṣe rèé tó bá rí i pé ah, ọkọ yóò dọ̀rọ̀ ẹni tó ń fẹ́ òun ò dẹ̀ lè cope ó lè lọ sílé ẹjọ́ sẹ̀ríà tọkọ yẹn bá yọ̀ǹda fún pé òkè mo gbà mo tú ẹ sílẹ̀ kò ní ìdílé ẹjọ́ sẹ̀ríà ó lè bẹ́ pé àbá ọmọbìnrin ọ̀tọ̀ ni bí mo ṣe rú ọ̀tọ̀ ni mo ṣe bá a kò dẹ̀ wù mí ṣe mọ́ láàbà yẹn bá yọ̀ǹda ọkùnrin tọ́lọ́run bá ṣe lọ́kùnrin tó ní ọ̀nà tó lápọ̀nlé ara ẹ̀ wàláhì kò ní bèrè lẹ́yìn méjì tí a máa fi fún. tóbìnrin 没有，没有。